fáànù ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀. wọ́n ní kẹ́ fáwọn oníṣèlú máa ń káwọn ń bọ̀. ẹ̀ẹ́dẹ̀ àwọn ògbà tó wà ti ẹ̀kọ́ dé. bọ́dé lágbo fún o ilé làkó tí tó fún léde àwọn àgbà. àwa bí àwa bí bàbá bẹ́ẹ̀ ni wá. kí wàá ní jíjẹ kí mímu. ṣé jíjẹ ẹyẹ fìdí ń lẹnu ìgbà tí a bá jíṣẹ́ ta wá sí ilé wa wò bóyá àtọ̀sóúnjẹ jíjẹ o bàbá àtọ̀sóúnjẹ ẹ̀ ẹ̀ mọ̀ tẹ́ bá ṣe. sójú oorun ọ̀nà àbúrò ẹ̀ ń la ogun kí tẹ bá yín wà kọ́ tó kù àárín ìbí ẹ̀ bọ́bá jẹ́ wà nínú ọ̀rọ̀ dálẹ́ mi pọ́n wéyí wèrè tó lu àbí block seven adé adé adé àtẹ náà. mo fọ́ o wọ́n sọ bẹ́ẹ̀ lọ sí bá bẹ́ẹ̀ náà kí ló wá sí wí kí ló wá sí wí bá àbọ̀ àbọ̀ yẹ bú wọ́n sọ bẹ́ẹ̀ àwọn àdúgbò sọ fún mi àwọn tó ń fún mi ní information wọ́n á lè sọ tó wá jẹ́ pé nígbà tó mọ̀ pé ẹ̀rọ fẹ́ máa dúró àdáyé tí ọ̀gbọ́dọ̀ sọ fún mi ìgbà ìṣẹ́jú mẹ́rin kan lọ́dà tẹ́lẹ̀ ọ̀nà ọ̀nà ìtura náà wọlé pa tá a gbèsè àlẹ́ tí wọ́n yẹ kọ́mọ gòkè kọ́mọ sọ ni ìbá wọlé jọ ẹ bọ́dá lásọ blu olówó ogbó ti sílẹ̀ fúnfọlẹ̀ olùsí tó kó sí ní ẹja kọ́rùn níbo wọ́n mọ̀ fi kìtà sí kíní sí ọ̀rọ̀ lọ́sọ̀ wọlé kíni ẹ ìwọ owó bí o ìyàwó ẹ̀mí nínú nígbà ọ̀ nígbà yàwó mi kọ́ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. ẹ jimọ jimọ ní zulu kí ló ṣe ẹ gan-an ẹ lò ló ní báwọn kò ṣe wà yìí. oye mi. sọ́dọ̀ tó kábílì wọ̀ mọ́dúnlẹ̀ lajà ní. nígbà tí o wọ wìrì lónìí. sọ́dọ̀ tó olórí burúkú jẹjẹ àti tọ́ni wọn tó jẹjẹ àti jẹjẹ lọ abọ́jà wèrè. àwọn akáwé wa lọ mú sẹ́yìn tó ra fẹ́ sinimá la yébi ogbe kọ́. fẹ́ sinimá bọ́lá ti ra ọ̀nà ajá ni wèrè ti gbà ọ̀nà ajá ni ti gbà ọ̀nà ajá kínú àkùrùkà àyè wọ́n fẹ́ bẹ̀rẹ̀. àbẹ̀ àbẹ̀ àbẹ̀ dima dima dima maa yẹ tẹ́lẹ̀ àti kàmí pé ọkọ kama ti wúrẹ̀ dẹ́ dẹ́. ẹ ẹ ọlọ́run kama ti jẹ́ dẹ́ eléyìí oṣù kàmí tẹ̀lé mi ló tó ń sẹ́ni kọ́ ọ̀gbìn sẹ́ni. sọ́ọ́ni bẹ́ẹ̀ sọ kí ni kò fọ́ mọ̀ sí wa bàbá wèrè ni mí o. Ah ẹ ẹ èèyàn lè bàyàwó tèmi o bẹ́ẹ̀ bá bàyàwó mi yóò kùn èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọba tó sẹ́ni kọ́ ọba ẹgbẹ́ àyàwó lọ́wọ́ tèmi ṣé kò sọ fún ọgbọ́n lọ́ọ̀bá lé ẹ kí ló ń bá àjùmí lọ torí kọ́ ní olóyè ṣé torí lẹ́yìn ee mo lé mo fún ọ ní ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta tí ìbá tọ́ lé mẹ́fà ó mà tó dé bẹ́ẹ̀sì màdó wa màdó bẹ́ẹ̀sì àti romanus wa kí o ti sọ. bí mo ṣe wà yìí hmm. èmi ní bàbá òpadà wà bíi àgbàdo àgbàdo lọ́rùn tó rà bẹ́ẹ̀ sinimá la kékeré kò bá rí ọkọ. àwọn àwọn tó kó sẹ́sì kí ni bọ́wọ́ kí wọ́n abọ́jà mi rẹ̀ àbúrò sí mi náà bọ́lá bọ́lá bá mi jẹ́ ìmọ̀ bàbá yẹ àyàwó mi lọ́wọ́ kí ẹ fẹ́ lọ. sẹ́nimát ó dàbí pé o ti ríṣẹ́ nílé epo. iṣẹ́ ti gbọ́dọ̀ wọ̀ nílé. báwo ni àwọn nuisance ṣe rí bí wọ́n lórí yìí ọ̀gá ìrànlọ́wọ́ náà wọ́n bá wa ní gbogbo wá ọwọ́ tó rọ báyà lọ́wọ́ yìí. àwọn ọmọlẹ́ ọ̀hún ta owó ó láyáyáyé ẹ̀wọ̀n ní sàṣì torí bàtà àwọn afọ sọmi lóko ṣé o jimọ náà iṣẹ́ rẹ fi lókun sí ni sọ́ni bọ́ sí wa ìsọpákọ́lọ́ ti ṣẹ́ láti èmi sọ ọ̀nà ta sóòlù wọ́n ti ní sẹ́wọ̀n fún àìlè pàbíkísàn. jimọ ṣó rẹ mọ yìí o sáyé àmàjọ ẹ má lọ ta pósí ní ṣọ́ọ̀nù. ẹ̀rọ ó lè bọ̀ òkú sísá lọ ẹ jọ wọn lọ ta sọ tọ papọ̀. ẹ ṣáà máa lọ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ lọ lògùn yìí káwa máa lọ ẹ máa máa lọ ẹ ṣe eré ìjẹ ọmọ yẹ àti ìyàwó tèmi kọ́ ni òfin ẹ̀mí báyìí ló yìí máa lọ tí wọ́n ti lọ ni tí bá ń báyìí mọ̀ sí wa ẹ̀mí kíni báwo ni àwọn mi bọ́sùn wa ọ̀fun wa ló wọ̀ ká tó kọ́ mi. ẹ ẹ jọ lówó tó jó olówó lè lọ ó lọ pé lọ́dún ká mi lọ́wọ́ ni bàtà òwúrọ̀ ẹ̀kọ́ fún alẹ́ òwúrọ̀ tẹ́lẹ̀ fọ́ọ̀tù ni. kì í ti gbé àwọn ọ̀rọ̀ kan tó tún dànù bọ́ọ̀ wá sọ́ra yìí bí ọ̀rọ̀ yẹn lọ. kí ló dé tó jẹ́ pé àwọn obìnrin kò kẹ́ ń lajú lẹ̀kọ́ torí kọ́ máa ń lọ́kọ̀ náà tó wá jẹ́ pé yíyàn jàtijàti ni wọ́n máa yàn. àwa. Ah, ah wọ́n máa súnbi o ẹ wọ́n máa kú lọ àìlọ o sẹ́mbàt iṣẹ́ ti tán lọ́wọ́ ẹ̀ bí sẹ́mbàt máa lọ́wọ́ ẹ̀ bí sẹ́mbàt máa lọ́wọ́ ẹ̀ bí sẹ́mbàt máa lọ́wọ́ ẹ̀ lọ́kẹ́rù rẹ̀ bẹ́ẹ̀ lọ́kẹ́rù àti ìwádìí lọ́wọ́ rẹ̀ báwọn. ẹjọ́ torí ọlọ́run o ẹjọ́ ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run mo fi ọlọ́run bẹ̀ yín. ẹjọ́ torí ọlọ́run o ẹjọ́ torí ọlọ́run o torí kó tó dé sùn mo ṣe ń fi ọlọ́run bẹ̀ yín o ta ló kó owó tí mo kó sínú àpò ń bí. ọmọ ìlú pààkì màtíríàsì wọlé lálẹ́ àná. àwọn ọmọ olórí burúkú yín wo ló pààkì màtíríàsì wọlé ọmọ olórí burúkú wo ló pààkì màtíríàsì wọlé. Ah! ẹ wọ ọwọ́ ilé dáwọ́ lálẹ́ o tó lè fa èṣù gidi ṣé torí pé òwò àwo ló rọ́jú wọ̀n wọ̀n wọ̀n bí tọ́sílẹ̀tì ọlọ́dẹ ìwọ rọ́jú sí èmi jímọ̀ kò yẹ kí n rọ́jú ni. ṣojú mi lè kó síbẹ̀ ni. mo fọ́ fún ọ. mo fún mi. mo fọ́ fún ọ ni o. kò ń sọ kó mo fọ́ fún ọ mo fọ́ fún yàtọ̀ máa jẹ́ ọ ni. torí ọ̀rọ̀ tó wà lẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́pàá lè dá sí ni. a lè ti sọ́ọ̀bù ìpàtà lọ ilé ẹjọ́ lórí owó tó kẹsẹ̀ lẹ́sẹ̀ tá a ṣe ọyún lára rẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣàánú mi mò ń wábi tí mo ti fẹ́ máa ṣe jọ imánu wa ẹ gbà mí síbì o kò ní í dà yìí o wá wọ̀ bí tọ́ o bá fẹ́ dọ̀gà. mo náà ìwọ sọ pé ìwọ gba èmi síbì báyìí olórí burúkú ọwọ́ rẹ̀ ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ sẹ́mi kó ṣe pé kó ṣe kíni kó ló náà ń gbé wá fún ọ ni. sẹ́mi gbà tẹ́mi dé tẹ́mi wá jọ ìnì rẹ̀ lóde pé bí ká máa gba ẹsẹ̀ pósí ká máa tóun tó tóbi ju kó ló lọ la bẹ̀rẹ̀ sí gbà. lóòótọ́ ìgbà tó dé bí àkọ́ pósí ṣe bí wọn náà owó dé òbẹ̀rẹ̀ sí ìdájọ́ lọ́dẹ. ẹ wá tọ́ máa wá kó wá aṣọ n bọ ìwà yìí lórí ọ̀rọ̀ owó tá a sọ yìí mo lè rẹ́ anybody lọ́rùn I can kill anybody and kill myself why you tip my money hey hey hey kéèyàn tí mo kọ́ tí mo kọ́ wọ́n síbí tọ́jú ọwọ́ yìí I will knock this up I will knock this up ẹ̀tọ́ mi lẹ́yìn ṣọ́ọ̀bù tó ti ń jalè. ọ̀dọ́ rẹ̀ wò má dà ìgbò má dà ìgbò. olórí burúkú pẹ̀lú orí burúkú yìí ẹ orí burúkú ló máa fi hàn mí gbò. ọdún mọ. ilé ọjọ́ ti tóbi. ọjọ́ ńlá wọn kàn gba tiẹ̀ gan. èmi má kẹ́yìn má gba tèmi lórí ọ̀rọ̀ gbé yẹn lórí lọ́wọ́. mo gba tiẹ̀. èyí tó bá fẹ́ sọ ni kò sọ. sórí ìwà àti sọ́ọ̀lù hmm. èmi ẹ bá yẹ ni mo dàgbà mo pariwo pé mo dàgbà jù lọ mo dàgbà èmi lè sùn dọ́wọ́ láàrin yín. Eh? orí bá ṣe ń jà inú mi ṣe inú mi kan dùn ní inú mi kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ń dùn ní. bọ̀t torí nǹkan tó yẹ kó kọ́kọ́ ṣe ó eh. ṣe mistake ni nígbà. Eh. kí ni kí mi ṣe. pa kí n pa. Hmm. ṣé ọ̀rọ̀ owó tó fi ra pákó tó fi kàn kó sí. ọ̀ ń pagún eh. ẹ̀yẹ kan kí n fi gún bọ́ọ̀lì bá a wà. ọ̀pọ̀ ọ̀pọ̀ bọ̀ wẹ̀rẹ̀ kọ́ ah, lẹ́yìn lọ́mọ wúrà aláìní kì í pagún ọdọọjọ́ alẹ́. ọdọọjọ́ alẹ́ ọ̀sán pàpàlà rẹ̀ sá. ẹni tí adàgbà àdógò. Oh, oh, jùmọ̀ ọ̀lọ́pọ̀lọpọ̀ oh, ti lè. olórí burúkú. mo fọ ní panasọ́ọ̀bù kọ́ pa ìwọ náà sáré gbà lọ́wọ́ mi ọ̀pẹ́ mi ni mo jọ́ ta láàrin èmi méjèèjì tí n bá sọ̀rọ̀ tàyè sọ̀rọ̀ ẹ ní mo fílẹ̀mù pé mo dàgbà torí pé mo ti fàgbà hàn èmi méjèèjì lẹ́yìn o ti jẹ́bọ́ torí pé mo ti fàgbà hàn èmi méjèèjì ah. nísìnyí ọ̀nfẹ́ fún gbò ọ̀nfẹ́ fún gbò ọ̀nfẹ́ fún gbò wéè wéè lórí èlò. sowo tí mo kó sínú àpò mm. tí wọ́n kó mm. owó tí mo kó síbẹ̀ ni owó méjì. ẹ kọ̀ mí èèlò wa thirty naira. eléyìí burúkú eléyìí burúkú yẹn dìmọ̀ dìmọ̀ dìmọ̀ dìmọ̀ wá wá dìmọ̀ báyìí sára mo rò pọ̀ ọjà wèrè owó tí mo ti sọ pé máa ah, èrè àkàrí ìrà ṣúgà àti kíni kí ló ṣẹlẹ̀. ó dọ́dọ̀ mi o ah. mo ṣe fọwọ́ kàn mí tó kàn mí lára ìṣètọ́sẹ̀ ọ̀tọ́sọ̀ fún mi. iṣẹ́ ò máa dá lára o iṣẹ́ ọ̀dà thirty naira Jímọ̀ ah. Jímọ̀ ẹ̀yin méjèèjì torí owó owó owó méjì owó méjì tó sọdànù sí ló torí ẹ̀ di pé ẹ̀ ń gbàgbé ẹni gbàgbọ́ ọtí láti bí ọ̀sẹ̀ mẹ́ta ń sìn àti ìṣiṣẹ́ kankan àjòkó síbi àkànpá lọ gbàṣẹ ń ta lídò là ń ta wèrè ayò sọ yẹ kó rí bẹ́ẹ̀ ọkọ tó bá jẹ rówó ẹwù gan ṣé o dà mọ. kí ni nọ́mbà tó wà bí pọ̀ márùn. ẹ jimọ jimọ sórí inú ṣọ́ọ̀bù èmi lọ́sùn ṣe olùdarí òun wá wọlé ẹ má pariwo wèrè lórí owó bẹ́ẹ̀ bá lọ́n tẹ́ da owó sí ẹ kó fura yín ariwo yẹn ó ń fọ àfẹ́tì ọpọlọ mi tẹ́ gbọ́ ire o. ẹ ṣe ibi ilẹ̀ ti bẹ̀rẹ̀. sọ nọ́mbà. kí n sọ nọ́mbà zero eight zero. zero eight zero ṣé nọ́mbà nọ́mbà títà láti lọ wá kiri ni owó yìí kọ́ sọ délé náà. Ah, owó tèmi rè ah, owó mi rè mo rí rè ah, mo rí rè kí ló dé gbọ́dọ̀ bá pariwo nísìn gbọ́wọ́ yóò ṣe wọ́gbọ́nu ọlọ́mọdé ló kọ́lùwẹ̀ mọ́ ṣiṣẹ́ fọ́ níṣẹ́ kéèyàn mọ́ ṣiṣẹ́ fọ́ níṣẹ́ o ah ah hey kàkéwé ẹ lánàá kó kájú. Alright, I'm on, sir. ويذكروا بإذن الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم لا يعرفون تعبد وتعبدون ولا أنتم عبدون ما أعبد ولا أنا عبد ما عبدت wàlá àrùn ábìlì máa bọ̀ lákòókò lókun ọ̀dà bá ọ̀dà gbogbo ìwọ kí mo sọ̀rọ̀ mo tọ́ra tí mo lè ké kó máa fìlà ó yá ká ké fún mi. lànà kó kéwù lànà kó kéwù. dodododo jésù mo sọ pé gbogbo gbàkigbà tó bá tọ kéwù kó o kókó ṣe bisimilayi ramani rẹ àbí bẹ́ẹ̀ kan ah. mo sọ wọn salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah barakatu yawa ṣé o sí o. ẹ jọ ṣé mo bá fa nlé. àfa wàláyé àfa lè báyìí bẹ́ẹ̀ bá ti rí rẹ̀ ti rí àná mo mí ń dáde yín. Ah, gbà. àwọn àfa ńlá. àwọn ah, ò sí nílé. ẹ jọ ó máa tóbi táìmù kan tó dé. Ah, yóò pẹ́ wọ́n díẹ̀ ìtorí lára àwọn kọ́sítọ́mù àwọn kan ni wọ́n sáré lọ ṣe jálàbí fún. mo dẹ̀ pé nọ́mbà wọn mo pé nọ́mbà wọn kí n tó máa bọ̀ ọ́. ìyá wa kò sí ohun tẹ́ fẹ́ kọ́ sí tẹ̀ ń lè ṣe. ẹ wo ẹ má tẹ̀ wọ́rì mo máa padà wá. bọ́tọ́ má ti dé ẹ bá mi jíṣẹ́ fún wọn pé Susan béèrè wọn. ẹni. Susan. Susan. Susan ń jíṣẹ́ Susan àbí Susan ibi ìwé tí bá ṣàtìrántí Susan ń jíṣẹ́. ọ̀rọ̀ ẹ ṣé gan-an ẹ lẹ́ yàrá ẹ kí lé o ẹ lẹ́ o ẹ kí lé o. òbí wọ́n ṣe kálólò ó gbé kálólò tó kálólò. ẹ ẹ má bínú pé mo ránṣẹ́ pè ṣe ń gbọ́ ṣe rí tí àbárẹ̀ èèyàn bára wa sọ̀rọ̀ ó yẹ káwa náà jókòó ká ronú fúnra wa o ẹ ẹ dákun ṣé bá ṣe ń ṣègbésí ayé la ṣe ń ṣègbésí ayé yìí èyí iṣẹ́ kò lọ déédéé mọ́ àwa jókòó olówó lòun ṣe káfíńtà wèrè káàkiri dákun nígbà wo náà ti kan bẹ́ẹ̀dì gbẹ̀yìn àwọn èèyàn kan bẹ́ẹ̀dì mọ́ ilẹ̀ ẹlẹ̀ wọ́n kàn takú pa àwọn fẹ́ mọ́ sùn lẹ́lẹ̀ àwọn èèyàn kọ̀ wọ́n kú wọ́n á kó sí bẹ́ẹ̀ ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ọ̀tẹ̀ kan kó sí èèyàn ò rí kó sí kankan a ah, sáré mọ lọ fáwọn èèyàn lóògùn èkúté jẹ torí pé ká lè kan kó sí eléyìí tó wá burú jù tínú máa fi ń bí mi ni pé nǹkan táwọn èèyàn kàn kó ló kó ló àwọn ọmọ kéékèèké pé kán lè mọ gbó lọ́wọ́ wọn pé kájà ní kó ló àgbàlagbà ni kò bá dà torí àwọn àgbàlagbà mọ ibi tí kó ló wọn wà á ń kó wọn lọ mọ àìmọ àròkè à ó ń di ọkùnrin ṣé bẹ́ẹ̀ yẹn máa lo ìgbésí ayé yẹn lọ rè ayé yẹn ó kàn wulẹ̀ bàjẹ́ ni èrò kan wá sọ sí mi lọ́kàn sẹ́rí èrò tó sọ sí mi lọ́kàn ni pé mo wá ronú pé ká lọ sọ́dọ̀ baba afusa tí mo yáyàn lówó èlé hmm. tábà dọ̀dọ̀ baba afusa tó bá yá wa ní bíi ẹgbẹ̀rún mélòó mélòó kan làwọn náà bá bẹ̀rẹ̀ nǹkan kan láti ṣe ló bá tán làbá bọ́ ayé sàkátì kò jù bẹ́ẹ̀ lọ tí mo fẹ́ sọ fún yín nù. Jímọ̀ Jímọ̀ Kàsálí. ẹ̀mi ló ni mo pè. èmi ò rántí nítorí bá fẹ́ sọ ní gangan ni kò sọ. o ò lè rántí o ò lè rántí torí mọ̀ràn rẹ ó dáa kò dẹ̀ tẹ̀lé. Ah. mo rẹ́ dáa kò dẹ̀ tẹ̀lé nígbà tó ní ká wà lọ yáwó èlé ká níṣẹ́ lọ́wọ́ tó bá ti pé bí kápẹ́ńtà náà tẹ wádìí pé wádìí rádaràda tá a ríṣẹ́ ṣe mọ́ta nǹkan kóló káàkiri àdúgbò tá a sọ̀rọ̀ wádìí kóló alájọ àwọn àdìkà lọ yáwó èlé. gbẹ́gbẹ́ rẹ̀ dà sàn gbẹ́gbẹ́ rẹ̀ dà sàn Kasali Kasali káàtẹ̀ wà ní orí gbẹ̀mùgbẹ̀mù bíi búrẹ́ tídò bíi búrẹ́dì tó jábọ́ sínú omi wo mi nǹkan kan lè máa o ká tó parí ìpàdé yìí bó o bá sọ máa gbé fún ẹ tó máa gbàdá ni wa. Ah! ó mà ga o òjò tẹ wá ti kẹyẹ ní papọ̀ mẹ́dì yẹn júmọ̀. àní ọ̀sán tó bá fẹ́ sọ èmi ò ká lọ ya owó. lójú ẹ náà tó bá ti pé bọ́lá òun tẹ̀ ń ṣe kọ gbogbo ìradàradà tá a rí sẹ́sẹ̀ mọ́ eléyìí sẹ́mi àti ẹjọ́ wà nú ẹgbẹ́ ẹ̀mí àti ẹ̀yìn méjèèjì tá wà nú kàṣígórì kan náà àrèlè rẹ ní báyìí mọ́ ni gbogbo àjọ ní káàkiri o ẹ jẹ́ ká sọ̀rọ̀ wa gidigidi o eléyìí ìjẹ̀bú àfi ìlú wo tiẹ̀ ló ti wá bí ọ̀nà bí. àwórí àwórí ìwèrè wọn ti talẹ̀ wọn ayé wọn ti bàjẹ́. ó èṣù kò ti ní kọ́mọ́tò mo jù ẹ lọ o gbàgbé fírídọ́ọ̀mù iṣẹ́ kápẹ́ńtà lọ́tọ̀ mo jù ẹ lọ eléyìí jímọ̀ gan tó sọ dúkùkù bí ẹnu èrè yìí kò lè sọ fẹ́mi pé èmi àtòun àjọwà nù sẹ́ẹ̀tì kan náà mo sì yí lọ bó ti dẹ́bà ti ní ẹ̀ gbọ́ àdìváísà mi adviser mi eh. adviser tí mo mú wá fún yín eh. ọlọ́run á bá yín ṣe ẹ̀yáwó ọlọ́run ẹ̀yìn yẹn ni àtúntà àdàbìlẹ̀ last ni ẹ̀yìn wèrè méjì. àrẹ àgbáyé àrẹ àgbáyé ó dà bó bó ṣe làlọ́ lábẹ́rẹ́ yóò ẹ̀kọ́ jẹ́ alábọ̀ rẹ o. yóò tún di tiwa bàbá alábọ̀ rẹ o iṣẹ́ ò dá o ayé Kasali ti bàjẹ́ nbí iṣẹ́ o iṣẹ́ mà ló sọ Kasali di rán dandan yóò bá eh. lówó lọ́wọ́ báyìí ọmọdé dàkúdà ni mo ò bí ṣe náà ṣé mo fẹ́ yáwó lọ́wọ́ bàbá rẹ ni àbíyá rẹ ló fẹ́ yáwó lówó torí pé wọ́n gbà yà wọ́n gbà bàbá o ṣé táwọn bá yà wà àdé padà ni. Ah, kò sígbà tá a lọ sí arò báyìí o kọ́lọ́ máa jẹ kán ti lògùn tán lọ́wọ́. ẹ o tó bá o tó kó dárò ẹ ẹ Jímọ̀ hmm? gbogbo rẹ lọ ntí kàtàlẹ ṣe ẹ kàn mí n kò jẹun sùn lánàá sórí ìṣẹ́kù dá o bá a ṣe máa lọ yá owó òwúrẹ ká mú gbọ fi kàtàlẹ lẹ kó máa lọ tẹ ìṣẹgbẹ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ òwò ṣe rí. ṣé ìwọ fọwọ́ sí pé ká lọ yá owó. Ah, ọ̀rọ̀ gidi ni wọ́n sẹ̀ sọ ẹ̀ dákun kí ni àwọn mọ̀lẹ́bí rẹ ní tá a dúró lọ́dọ̀ bàbá afusa tá a ti fẹ́ yàgò. desktop. ẹ jẹ́ dákun tó ń lọ ṣé kí n máa sáré tẹ̀lé ọ àwọn àgbà kún mò ń pè ọ́. ṣé o sì. kò dákun o ẹ lọ ń lọ báyìí o tó ń múra yín mo ń lọ bá dè. ọ̀ ń lọ bá dè ìwọ ń lọ bá dè ń lọ wọ ló tún so kìíní àwọn ajá ló tún so mọ́rùn. fáǹsì ni fáǹsì ni àjámù ògiri ẹ kì í já ẹni tí ò bá já kò lè múra báyìí. èmi ò jẹ́ ìwé tẹ́rẹ̀ abẹ́rẹ́ rí gbogbo ọ̀dà tí wọ́n fi kun lé ní àjà gbogbo ẹ̀ ló ti kónú ètè ta ní ṣe bá dé o. àwọn fáǹsì mi. àwọn fáǹsì bá dé àbí ó ti yé mi ó ti yé mi sọ̀rọ̀ pé sáyé dé tọ́ lọ lọ́lọ́ ń lọ bí bá dé Kamilu hmm? Kamilu mo sì mọ̀ wọ́n olówó mọ̀jà kótó mọ̀jà gègèlè tá a bá jẹ́nu owó rẹ̀ ni o ọ̀n pé mi ò jẹ́ mi àti ẹjẹ́ three thousand mi ojú ara wọn o orí kí n jẹ́nu owó olówó tèmi tí mo ní tòmí o fáwọn gbọ́ o ti tẹ́ o ọ̀kan mọ́ ni ẹ̀yìn kí ni kásẹ̀tì rẹ tó o ṣe ten ten lọ́ta fún o ti tẹ́ o o ti tẹ́ láti last week ni o ti tẹ́ o ti yé mi ṣé ọ̀bọ alájàgbé lọ́n fẹ́ ọkùnrin alájàgbé kan báyìí dẹ́rẹ́bà alájàgbé ni lọ́n fẹ́ tẹ́lẹ̀ mọ́ mọ́ máa ń sàṣìyìn ni mi mọ́ yà yín ọwọ́ á kú òun bẹ́ẹ̀ ní í ṣe wẹ̀sẹ̀ rẹ̀ ọ̀nà ìbílẹ̀ ṣe ń kọjú sí mi èékánná tó ṣe bí ètí ẹ fi mọ kóru yìí ebí èékánná rẹ lọkọ yíṣọ náà sòdí ìwọ ń lọ́dọ̀ Musiliu ìwọ ń lọ́dọ̀ Musiliu. yìí náà dá ọ̀rọ̀ àwọn èèyàn gidi fi mí wé àti bá dọ́dọ̀ rẹ̀ bó ti wà yóò ṣe mí láàánú torí mo mọ̀ dáadáa wọn mọ̀ ń porúkọ rẹ̀ dáadáa kó mọ̀ ń sèyàn láàánú àwọn tí bá wá sí ọ̀gá ńlá ni mo lè yọ̀dọ̀ rẹ̀ náà ìmúra mi náà ọwọ́ bẹ̀ dáadáa. well played kí ló wá fẹ́ báyìí. èmi mọ̀ pé ọmọ pé mi mọ̀ fi ọ ni musiliu musiliu ọmọ tó gbé gbà mo ti gba tí mo ti gba driving license tèmi ti ń wa ọkọ̀ kọ̀ǹdọ́ ní sì ń ṣe tá a máa na yàrá ná ọbalẹ́ndé kẹ́tù òun sì na musin tí na musin olóòṣà ní musiliu tó pé ń ṣe kọ̀ǹdọ́ ni ọlọ́nkàn kọ pé ọkọ rẹ̀ ọ̀sàrè jọ kọjá alọ lẹ́sìpẹ́sì ilé lówó jù mí lọ mọ wá wo ọkàn lówó ṣáájú mi ni kò pé lówó jù mí lọ o. bẹ́ẹ̀ni sọhùn MC musiliu ni wọ́n fẹnu gbẹgàrà lóòfin dáadáa lẹ gàrà báwọn ó ti ya wèrè ni ó sì wà bó ti wà yìí ọ̀pàrọ̀ aṣọ ọ̀pàrọ̀ bàtà èmi náà mo ra aṣọ sí ọ lọ́rùn mo ra bàtà sí ọ lọ́rùn ojú ò tì ọ́ ọ ní ìwọ ló kọ́ ń sẹ́ mọ́tò ọ̀sẹ̀ abọ́ ti wà yìí orí kúrì rẹ ti dàrú ọ̀ ní láàkẹ́ ọmọ nǹkan tó ń sinmi láyé rẹ bó ti wà sọ lọ́wọ́ mi tọ́ sọ àbọ̀rọ̀ mi tọ́ sọ kọjá mọ́ lọ. èmi ò wá pé ọmọ lọ ọ lọ tó ti yọ nísìn ṣùgbọ́n wọnú ilé ọlọ́ọ̀bẹ mi dáná tẹ́mi ó kìbọ ẹnu tí n bá ti wá jẹun tán ń wá fún ọ. Mhm. orí mi ti mọ̀ tó wá lọ. kò sí yùn tí gbogbo bíi níta mò ń gbé lórí rẹ. sọ èsì máa ń là ní ìgbájú ojú yóò tàn náà ni àbọ̀ ti já wèrè ni sọ sí já wèrè ni ah, sọ́bà àṣìṣ mo gbé sójú o. sọ́bà sọ́bà mo ah! ah! dáná ẹ wo sọ́bà ṣe ń yí lọ bí odò ìyá bẹ̀kẹ́ ṣọ́ra àà ó ti yé mi ó ti yé mi pàṣẹgà rántí ọjọ́ ọ̀la ó pàṣẹgà rántí ọjọ́ ọ̀la ọjọ́ orí ẹ wò kò túbà mo ń mo ń sọ àwọn tí wọ́n ń gùn ẹbí ẹ̀sìn náà wà gbé wọn ẹjọ́ rẹ kọ́ ẹjọ́ ọlọ́ọ̀ni ebi ẹni bọ́lọ̀ bá pààyàn lórí yóò fi rògbọ̀n rọ́pò ẹ dákun bí mo ṣe parí ìṣe ọ̀yẹ́ ń lówó hmm, gbogbo tó yẹ kí n ní lólu ẹ ti fi parí mo mọ̀ wọ́n sì lówó ràn wá ni bí ó sì máa rí lọ́kọ́ yìí òótọ́ ọmọ pẹ́lẹ́ dá mi lọ yẹn jẹ́ ìwọ ọlọ́run bá báwọn ọmọ òbí aṣọ rí ọ̀yà bó sì pé dáfún náà lọ́wọ́ mọ̀ pé bàtà ọjà tó bá dán ọ lójú ìwọ lọ́wọ́ mọ́rúwá ó rí i pé òní gbẹ́sẹ̀ délé pé ẹsẹ̀ káàbọ̀ ló gbèdélé ọ̀gbẹ́sẹ̀ mọ́rúwé pé bí mo ṣe wí ìyá ọmọ èmi nìkan tán èmi nìkan tán èmi nìkan tán. òun dà. ìfisọ́ hmm? gbé sí. kí ni. kí ah, làdé mo là. ẹnì kan ìwà gbé garamus go fún mi eh, n kò mọ rí ẹgbẹ̀mí iṣẹ́ èmi àti mẹ́kọ̀ọ́ jọ ní nǹkan kan papọ̀ rárá eh. nàìjíríà ló fún mi pé òǹgbẹ́lẹ́ lọ́wọ́ kó o gbà o nàìjíríà ti rí ẹ̀ báyìí one one thousand ọba mọ́wé ẹ̀ bá bẹ̀rẹ̀ rà báyìí ayì ayọ̀ jẹ̀ agọ́rọ́ mi. àpẹẹrẹ oríire ni. àpẹẹrẹ oríire o. olówó fojú irú yẹn báyìí orí báyìí pẹ̀lú ojú ẹ̀ méjèèjì kòkòrò orí. ìbá pé bí ọba rówó lójú àlà kó má dùnnú kó má dùnnú rárá. kì í ṣe ló burúkú àpẹẹrẹ oríire ni ọkọ mi àpẹẹrẹ oríire ni owó ń bọ ọ̀ ká máa bẹ́ẹ̀ni ó ti jẹ́ ká máa dunú ká máa ṣọpẹ́ ibi máa rà ṣé o. ajẹpẹ máa kó ònú ṣe. bẹ́ẹ̀ni ọmọ láti ẹ balẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi fi mí ṣe lẹ́yà wọ́n ní kí ni mò ń wá lẹ́yìn ẹ̀ wọ́n ní kí ni mò ń wá. wà á jèrè mi. àmì àmì àmì ẹgbẹ́ wo ló fi sùn lẹ́kọ̀ọ́ yẹn náà. ẹgbẹ́ mi lè mọ ló. à rárá ẹ ká fẹ́ ẹgbẹ́ kejì sùn owó yẹn gbúdọ̀ dé láìpẹ́. n kò ní lò kejì yìí mo lò tẹ́lẹ̀ ni máa lò bí n bá bá rí owó yẹn lójú àlà mo lè jẹ́ kó wà lójú àlà mo máa dówó ojú ayé àjọpọ̀ ah, ah, nǹkan àdójú ayé. èmi olówó tún wọn. ọ̀bẹ́ jẹlẹ́wò sì jù bẹ́ẹ̀ lọ <laughs> ẹ̀kọ́ là wá rí <laughs> olórí òkú gbọ̀ngàn là wá rí. Hello. <laughs> Hello. Hello.

ṣé pẹ̀ mọ̀ ọ́ dáadáa. Ah, ah, ah, how are you. sẹ́rí ẹ̀kùn tẹ́rì gbogbo ẹran pátá tó wà ní gbólóhùn ẹ̀kùn ṣẹ́ni tó máa ní òun òun gbogbo ní ìpátá èyí ni èyí agbówó orí owó kí ni nǹkan tẹ bá wà bí. ẹ̀yin ìgbà tó yà ojú ẹ̀. ẹ wò ó ẹ má fa àsìkò mi àwọn àkókò mi ṣòfò mò ń jáde. ẹ má bínú sá sá a ní a fẹ́ a fẹ́ yá owó lọ́wọ́ yìí ni. a fẹ́ yáwó. báwa. òun ẹsẹ̀ tí wọ́n á fi ẹnu kẹ́nu tẹ̀ ń fi sí i. léèlò lẹ fẹ́ yá. Eh, a máa ya wàsó ti tó eh. bẹ́ẹ̀ ṣe ń wò wáyìí àníṣọwọ́ hmm. gbogbo rẹ̀ kọ́ dájú gbígbó lẹ̀ ní kakọ̀fẹ́ òyìn ká fi gbéra sọ sí ẹ̀ kájà wa náà fi gbéra bẹ́ẹ̀ eh, bá wa kájà fi gbéra sókè hmm. bàbá ti rí èrè káwa sọ owó yìí torí pé àwa tẹ̀ ń káfíńtà gangan ní iṣẹ́ wa owó ta yá lọ́wọ́ yẹn afẹ́ fi ṣe kó sí tí ó pọ̀ lọ́pọ̀lọ́ táwọn tàbá wọn yẹn ẹ̀rín gan ẹ̀rọ àánú ẹ̀ ẹ̀rọ ẹ̀ fifty fifty thousand. Eh, eh. fifty fifty. which is hundred thousand. bẹ́ẹ̀ni. báwo ni ṣe o ti fọ. wọ́n ti fọ everything ti mọ́. àtìyàwó yẹn nǹkan kékeré ni torí mi jáde lọ sí tó bá ti di nǹkan bíi aago mẹ́wàá lọ́la ẹ máa padà òun one condition lọ tẹ bá ti ń bọ̀ ẹ máa mú olùdókòwò dání so ẹ jẹ́ kó mú. àti passport méjì. ṣé àti fẹ́ yàrá náà ni. àwòrán àwòrán. Ah, nítorí owó ti máa ya yín owó èlé ni tó bá ti di oṣooṣù five five thousand ló máa gorí ẹ̀. Ah. bẹ́ẹ̀ ni five thousand lórí fifty thousand five thousand lórí fifty thousand please ten thousand tó bá dẹ̀ ti kọjá oṣù márùn-ún tí n bá ti rí owó mi ẹni tí mo lè ṣe kò sí wàhálà àṣà. àti ẹ̀díṣẹ́ ọwọ́ ẹ̀díṣẹ́ kákọ̀tì ẹ̀gbà owó ẹ̀ káfí. pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ká bá ṣe ti gba owó ẹ̀bùn káfíńtà làwọn afẹ́ lọ́ra pákó kákan. kákan kákan kò sí kó pọ̀ rẹpẹtẹ. káwa náà lè máa ta. a máa polówó ká ń bì. ẹ̀yin gan ẹ atún lè ráwọn tẹ máa ta fún nìkẹ́ àyè. ẹ máa rà ẹ máa rà. kò ní bẹ́ẹ̀ lọ ọ̀dà sà ọ̀n tiẹ̀ ọ̀n tiẹ̀ owó mọ́tò lọ. gẹ̀dẹ̀ ìbéèrè kò ṣe é ọ̀nà fún àlóyè mọ́tò gbé. jimọ̀ tá a bá jẹ. àfà àárọ̀ ẹ̀ mo máa kàn fẹ́ dáná máa ní. kí ṣe bó ṣe jẹ́ kó. ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ tó máa bẹ̀rẹ̀ ẹjọ́ lọ́rẹ́ ni ṣé kò máa ṣe ọ́ mo kí n ṣáná sínú stove báyìí bọ̀dẹ̀ rí pé kò sí kerosene níbẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé bá ṣe ra kerosene lálẹ́ àná nǹkan tí mo bèrè nìyẹn ló bá mú mi bú. Ah, kí ló ṣe bóyá jẹ́ nìyẹn. ọlọ́run bá sọ. mú lọ́wọ́. bá sọ. èmi ni mo ra kerosene sínú stove àwọn olóde ẹ̀gbẹ́ tán lò wọ́n tún wá ń bá mi pé ta ló lo kerosene nínú stove mo lọ ṣàlàyé fún wọn pé ṣe bẹ́ẹ̀ ni ẹ lo kerosene tó wà nínú stove bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ah. ọwọ́ àfọlẹ́sì mi sí. mo mo mo òun lọ sọ pé inú ilé ìdókò ọmọ ọbọ gbogbo tó bá ṣe fún ọ pátápátá ọmọ fososo ọmọ fi kíra ni sunna lẹgbẹ mọ ọmọ tẹlẹ sallallahu alayhi wa sallam ó ní masuna wasulata warubaha bọba lágbára bọba lágbára méjì fẹ́ bó sì lágbára mẹ́ta fẹ́ bọba lágbára mẹ́rin kan fẹ́ mo wá gbé agbára méjì mo ní mo sì fẹ́ tó wáyé kí méjì ọ̀gẹ́ tó wá máa yọ lẹ́nu apá ìwọ kọ̀yẹ́ kórìí bẹ́ẹ̀. ẹ ṣe ń pè mí ìbínú àbọ̀ ní abá ẹ̀ ní ìsìn sọ fún kọ́mọ bínú. ó di ẹmọ bínú. a ń mú fara wọn ọ sọ pé kọ́mọ bínú dáadáa pẹ̀lú sùúrù. ẹmọ bínú ìyá wa. ó ti tán nù rẹ ó ti tán kó o ní gbé ọlẹ́bẹ̀ yà ọlá fati. ẹ kú jókòó. ẹ ká kúrò lọ́yọ̀ ọ̀pẹ̀ ńkọ́ kò sílé ibẹ̀ náà lọ. ó jáde. ṣé ẹ̀ ní sanwó ilé mi ni. ṣé wọ́n sì rí yín ni. kò rí mi ṣé tọ́lá rí mi lẹ́tọ̀ rí mi bíbí. ẹ má bínú. ọba má bínú kọ́ lélẹ̀ sọ pé tẹ́mi ọba jogún lé lọ́ba bá mi sọ pé kò sí tẹ́mi fẹ́ dé bá ẹ fẹ́ ṣe ní dàbí mo ṣe dà ọ̀yá alábòsí ọbọ hà kọ kí wọn yàgbà ló di ọ lẹ́nu ni àbí àsìkò ẹran la wà sásìkò òjò tó lélẹ̀ yìí ni dákun náà fìtìyẹn kó bá mi mo fọ náà tọkọ rẹ bá ti dé sọ fún pé gbogbo ọmọ mi ló ti gbọ ìrí nǹkan kan jẹ ilẹ̀ yẹn kọ́lẹ́kọ́lẹ́ bí ẹran gífà yìí èmi ò ní nǹkan kan ẹ wò bí mo ṣe gbẹ ṣé bí yẹn ṣe rí rè. ẹ̀yin olóṣì yìí ó ra nù bọ́ bá pọ̀ ẹ bá ti dé sọ fún mi pé ilé yìí ọ̀sánwó rẹ̀ fún mi ni. àjíṣẹ́ ẹ mọ̀ bínú bàbá ọkọ mi ah, tí bá ṣe lórí burúkú tó pinnu ẹ̀ lọ́kọ báyìí olórí burúkú akóṣèbẹ̀rù tí yàrá bá gbé ẹ̀sẹ̀ lẹ̀ kéékèèké náà tún máa gorí ẹ̀ irú eléyìí ràn ọ̀ràn tó kẹrin àti ìyàwó yàn àtọmọ ká máa gbélé kí wọ́n sì yọ kíní tí wọ́n fi de fóònù ṣé kí wọ́n gbé bátìrì àti fóònù kí báyìí ẹ bá ìyá rẹ̀ bí ìyá rẹ̀ bí òun mọ yóò sì mọ kà ọ́ lóhùn ni. ẹ ọ bàjẹ́ sáábì kéèyàn máa pè ọ́ ọmọ ọmọ dáyà lóhùn kí ni kílẹ̀ ń kílẹ̀ ń kó mọ́ra wọn tí òun rè é. mo fẹ́ páàkì láti ìbòdò yìí yóò sì mọ pé ọ sì mọ kàyàn lóhùn sọrí ọkọ tí ẹ ó bá ń pè ìyàwó tí ìyàwó ò dáhùn ọkọ tẹ́bẹ́lú ni àti pọ́kọ tí ò lówó lọ́wọ́ bí mo ṣe wà yìí inú ilé mi mo wà ọ wà lọ sí ọjà ní sọrí tó bá ti lọ sí ọjà ọ̀rà bọ̀kọ̀tọ̀ ọ̀rà ìsọtẹ̀d àwọn ìkànnú ẹran hmm, ọ̀rà ògúnfe ra tọ́kí hmm. kí tún ni èèyàn lè rà sọ́ni tọ́wọ́ bá ti dáwọ́ ọkùnrin báyìí akọ́mọ sẹ́ sọ́ni bí mo ṣe wà yìí owó tí bẹ lọ́wọ́ mi ó ti kọjá ìgbésí ayé mi fúnra mi ẹ̀rù kan bá mi jẹ́ pé mo ṣe fẹ́ náà. ẹni sùúrù náà ṣé kí ló ṣẹlẹ̀ gangan náà ṣé ẹ jẹ tẹ́tẹ́ ni. bọ́sì ọ wọ́n sọ fáwọn èèyàn torí wọn ti sọ ẹni bàtà èèyàn máa fọwọ́ bo jẹ ni àwọn aráalé yòókù wọn ní owó tí mo ní owó tí mo fẹ́ fún ọ ní ìsìn tó fẹ́ fi lọ sọ́jà dákun ò bọ́ba ti ń lọ ká ní ẹ mo tún níbi sẹ́ńjì lọ́wọ́ ni ó yẹ kí n gba security kó sin ọ lọ sí ah. ọjà kan mọ̀ gbó lọ́wọ́ rẹ. yóò lè tó yẹn ni. Ah, ó lè jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́ mọ̀jẹ̀ olólùwẹ̀ kórí lábúrú lọ́nà ni só ah. ti yọ ní ìsìn tọ́ba ti ra kí tún ní kára òun láwọn ẹja dúdú kan báyìí táwọn ọmọ làwọn máa ń ṣe báyìí. Hmm, tó máa ń ká. ọ ṣe papọ̀ bóyá bóyá pọ́ọ̀tù ọ̀tọ̀ọ̀tọ̀ lọ ṣe papọ̀ sí ni o. owó ti ga. ìyá rẹ̀ mi kó wọ́n ti dọ́wọ́ yẹn báyìí ni wọ́n bá ti dọ́wọ́ yẹn ọ́ ọ́ ìgbà náà lóbìnrin tí ó mọ̀ tí ó sọ pé sùtì ọ̀lì ẹ̀mẹ̀díà. owó ti ṣọ́nà ọ̀tọ̀ bí mo tún fẹ́ jẹ nǹkan tí ń jẹ rí mo fẹ́ jẹ ẹran ìgbẹ́. ọ̀rà ògúnfe kọ́ra tọ́kì hmm? pẹ̀lú àwọn ìsọ́tẹ̀ ẹ̀ àwọn nǹkan nú ẹran. ọ̀rọ̀ àrò àmàlà tọ́ba àrò àmàlà tán kọ́rọ̀ sẹ̀mó tọ́ba àrò sẹ̀mó. ẹ mọ owó jáde à gbogbo tẹ̀ ìtàkalẹ̀ yóò ṣe ẹ̀wọ̀n kọ́kọ́ mọ owó jáde náà. ẹ dákun nǹkan tó bá wọn lọ́wọ́ kọ́ ló máa fowó ẹ̀ rà ni ọ̀ ṣe gbogbo ẹ̀ pípa tí mo fẹ́ jẹun ní pati ìwà ṣe ní pọ́tàǹkì. tí ẹ gbọ́dọ̀ kú ni. ẹ àwọn mọ̀lẹ́bí rẹ ní gbọ́dọ̀ kú ìtọ́ bá wọn lọ́wọ́ lọ́dẹ̀ fowó rà èmi mo lọ́wọ́ mi tí mo fẹ́ náà tó bá tún jẹ́ pé àyè fáńdà yọ kọ́ sí. ẹ ọkọ mi gbọ́dọ̀ kú lẹni ẹ ṣeun owó ọ̀kadà hmm? owó ti máa mú lọ sọ́jà ìbọn. owó ọ̀kadà ó yá kó wá gbogbo ohun tẹ̀ kálẹ̀. owó tó owó tó fi lọ sọ́jà nù dàrí. <laughs> owó ni mo fọ sọ́rí àìmọye irú ẹlòmíì tó jẹ́ pé ó wá bẹ́ẹ̀ ládùúgbò yìí tó jẹ́ pé àwọn ọkọ wọn sọ́rí tí sọ ẹni bá ta èyí ọmọ fọwọ́ bò jẹ mọ́ sọ fáwọn ará àdúgbò mọ́ sọ dákun má jẹ́ kó lè wá kà mọ́lé wọn fọlọ́. ẹ ṣe sùúrù ṣe sùúrù ṣé owó ilé yìí ni màá fi ra fried rice bọ̀kọ̀tọ̀ ẹ ẹ kà á pé. kẹtù. ẹ̀fọ́ ṣọ kọ́ńkọ́. ẹ ah! ẹ lọ sẹ́túrì ọ̀rẹ́ ọlọ́run níyàwó làṣọkọ́nù ẹ̀ kókó ọmọ ẹjọ́ sọ kìnnú ọbẹ̀. àti ẹran igẹ̀. igẹ̀ ọ̀rọ̀ lọ́dún ẹ̀rọ ragẹ̀ sórí ike màlúù èyí ìwọ̀n àtúmọ̀ wùmí jẹ ike màlúù kọ kọra gbogbo ẹ̀ kọ bá ń ba séjì wa. bẹ́ẹ̀ lórí burúkú sọ̀hún olórí ibu ní àgbàyà sí ni ó pẹ̀lú ṣé màá gbẹ́gbẹ́ tí mo wà ń yàrá tí mò ń ṣe nǹkan tó jẹ́ pé máa ṣe mí ní àǹfààní. ó pè mí ìyá rẹ̀ ní è ìyá rẹ̀ ní è mo jẹ́ ogara síbẹ̀ yẹn bí ọkọ lóòótọ́ ó rà bọ̀kàn tán ó rò gúfe orí ẹ̀gbọ́n ní ní àlẹ́ wọ́n fẹ́ àgbà wọ́n àgbà olùṣàgbàyà. ìyá mi ọmọ àwọn olè burúkú dànù olùṣàn kọ́lá dáradá. ẹ mọ gba wíkẹ mo mọ fọ fún ìyá mi wíkẹ ṣé ẹ kéèyàn fún yàn ní owó ra bọ̀kọ̀tọ̀ ra kanú ẹran o ra ìsọtẹ̀ kéèyàn sọ pé owó kéré nítorí pé owó tí mo fún ọ ṣé bàbá ṣé Buhari olórí owó Nàìjíríà ẹ lọ́kùn ṣé one thousand kò tó yàrá kéèyàn ra kéèmọ̀lú kéèyàn ra tọ́kì kéèyàn ra kínní nínú one thousand ẹ sọ sábà mọ́wọ́ mi. ṣùrájù hmm? ṣùrájù n bá pẹ́ ẹlẹ́kan ṣe kú ní kí n sáwọn. ṣùrájù hmm? ó ti kú bẹ́ẹ̀. Ah. ṣé kóló tó fi ń gbowó sí lásán lọ́kọ̀tì. kóló bẹ́ẹ̀ ti kàn lójú mi jọ́ kìnìún àná rí. ọdún karùn-ún tó mú wá rè o èmi tún sọ fún yẹn pé jọba àgbà tó fẹ́ lómi ẹ̀ bóyá wọn ò ṣe nǹkan oṣù ọ̀tí ẹ̀ ṣe ọmọ rárá ṣùrájù ibo ní kókóló ló ń kókóló yìí ẹ kóló tí wọn ọmọ kéékèèké ọmọ kéékèèké tó fún wa ní mọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n káfí báwọn kọ lọkọ tì àmọ́ èmi mọ̀ pé tó bá padà yá tó bá máa pẹ́ tó bá yá náà wọn á fẹ́ ṣe gift fún mi ni lẹ́yìn lẹ́yìn ọdún márùn o lè mọ sẹmọtẹ ikú ọdún àti mọtẹ ń gbà ní tẹmí ń gbàdúrà lọ́dọ̀ tèmi lọ́kàn mi ọmọ ìrònú mi ṣe ìjọba mi ìrònú mi ṣe ẹni wọn pé mo láìkẹ èmi mo fẹ́ràn ẹ jù lágbára ọlọ́run kọ́lọ́ jẹ́ oúnjẹ fún ẹnìkan lórí kó bíbí ọmọ mẹ́jọ papọ̀ lẹ́ẹ̀kan náà ṣàkíyá oko ní kura tí wọ́n ti fi ẹsẹ̀ bò fún mi tẹ́lẹ̀ ọmọọṣẹ́ ọdún márùn-ún ló ti lò sọdún ọmọ ẹdún tá a fi kọ́ṣẹ́ ọṣẹ́rè bó ti máa kọ́ rèé wọ bí wèrè ọ̀gá wèrè wèrè wèrè tún rẹ̀ ní àṣírí àṣírí ó sì dùn yìí ni. ọmọ lọ́wọ́ ọwọ́ ń ké tó ń ké ni. ọgá tí mo ń lọ́wọ́. dúdú ṣé ń dún dada wèrè ń sẹ́ni ó bẹ̀rẹ̀ sẹ́nu ó mímú ọlọ́ọ̀lì ẹ̀kọ́ orí mi mo pariwo ni. ọ̀bẹ ọ̀dà bẹ́ẹ̀ ni ẹ padà parí kínní yìí o. má wọrí ẹjọ́ ẹ̀kọ́ àákò òfòjúmọ́dẹ̀kọ́ kínní yìí tán tí n bá gba owó èmi ò ní jẹun tílẹ̀ máa fi sùn ó lè bú yèpẹ̀ sómi kó fi ṣúgà ṣe kò mu àrò oúnjẹ náà ni gbé ìwọ ọ̀tẹ̀ ìgbádùn náà tẹ́lẹ̀ ló wà lẹ́yìn ọkọ̀ tẹ̀ sọ sí mi lọ́kàn ó dá àní fẹ́ ọmọ burúkú àní lábẹ́rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ náà ni torí ilẹ̀ jẹsẹ̀ ajẹ́ ilẹ̀ rìn kí àdúgbò jimá àti sọ́ọ̀lì ó tẹ̀ rí wọn rárá ni. ìrè wọn o ṣùgbọ́n níjọ́ ní tí mo kọ̀ dáwájú lé wọn wọ́n mú gàrí wájú ìta mo ti kọjá mo kí wọn sì gùn nípa. wọ́n mu gàrí níwájú ilé wọn ìjọ débi wí. ọ̀gá kúnlẹ̀ síbẹ̀ kó dúdú. ẹ pa ni ọ̀gá. kúnlẹ̀. ọ̀gá ẹ pa. bàbá tó pẹ́ pàmí kan máa mú ẹ. ọ̀yà káwọn sókè. ọwọ́ kan. ọwọ́ kan orí ẹ ti dààmú káwọn kejì sókè. ìkejì ẹ̀pà lásán ni. tó bá tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i máa fá màmá olójú dáadíjú tẹ́ẹ̀fì pamọ́ mọ́ lórí ìní mọ́. díjú ìgbà tó bá wù mo lè pa mo lè pọ́ torí wọ́n ti fi ṣe ẹ̀dùn fún mi díjú ọgbà òdìrà díjú fi kó mi báyìí. Hmm. jùmọ̀. bọ́rọ̀ ẹ̀dá bá ń dàrú ọlọ́run là kéèké lágbà mọ̀nìbàrú ìrọ̀lẹ́ ọlọ́run. abá kọ́sìm abá kọ́sìm. náà bàbá. láì dáa ilẹ̀ ń dáa láì dáa. ká lọ sódò ká sùn kí lára adé fẹ́ wo bàbá ibi tí ẹ ní ẹ kó ba àwọn kíní ẹ̀sìn náà ni mo gbìyànjú láti tú nǹkan tó fà á. kí ló wọ̀ yìí. bàbá aṣọ ni. aṣọ lélẹ̀ àbí fìtínà aṣọ sásọ a àti wàá gbọ́ ká gbọ́ pọ̀ máa fà sọ́sọ́ kí àlùkùránì ní wọ́n wá aṣọ eléyìí jáde. astagfirullah astagfirullah astagfirullah astagfirullah láìláìláì láìláìláì lẹ́yìn tí ẹ bá ti pé báyọ̀ mo fọ ọ̀kánjú mo ń kánjú pé kò tètè lọ síbi tó ń lọ ni ìbá ní aṣọ ìkọ́ yámọ́ ẹ lọ́rùn kọ́ wá wọlé kọ́rin pààrọ̀ aṣọ mi ọba ti wá dibi tó ń lọ ìdé aṣọ yìí bóyá òkò dànù ni àbí ó fi ọ̀dà sínú odò kó sàjẹ́ kan nu méjèèjì ọgbọ́ òdùbọ̀ ẹ̀ lọ ọ̀dọ̀ Susan lọ ń lọ kó gbé ẹ̀ǹtù fún un pé mo ní kó fi sínú omi láàárọ̀ láàárọ̀ kó máa fi wẹ̀ bàtà bíbí gbogbo tí ń tọrọ pátápátá yóò tó lọ. bọ́lá ẹ̀dá bá ń dàrú ọlọ́run là kéèpé àwọn ará wò ní àwọn òkè. ajá. bọ́lá mi. èèbí ń pa mí. tó lè ti wà ní bàbá mi. ó ti wà ṣe afa ẹ lè ti jẹ salama aleykum salama aleykum salama salama aleykum ẹ salama aleykum salama salama aleykum awo ti mẹ́ta o ti ń wọ mojú yín ń wọ mọ yín o. ẹ rojú rí ṣùgbọ́n ọmọ ìlú ìlẹyìn àwa sẹ́rí èmi tẹ̀wé èmi náà máa ń pè ní sẹ́wù. Jímọ̀. Ọjọ́lá ó ti dàfà Jímọ̀ lórúkọ rẹ ṣe bẹ́ẹ̀ ṣe wè mí sọ́ọ́líù lórúkọ mi sọ́ọ́líù. Allahu akbar Allahu akbar. Muhammadu sọ́ọ́lì. Yà. Ah, ọ̀sásìkò ni ìtàn bẹ́nu sọ́ọ́líù. Allahu akbar. Ẹ eh, kí wàá ni mo lè ṣe fún yín. Eh, ẹ ṣe rí nǹkan tí àbáwá ìbà gangan ni pé tá a bá kọjá àwọn irinṣẹ́ máa ń kó àwọn èèyàn lóríṣiríṣi tí ẹ̀ máa ń kọ́ wọn ní kéwú. táwọn ọmọ alẹ́ kí fẹ́ ṣe wòlíì mọ̀ gan àmọ́ wa ta máa ń jẹun gan láàá ẹsẹ ti wá rọrùn. ó rọrùn torí sẹ̀rí gan ti ṣe wòlímọ̀ lọ́dọ̀ yín rí ah. tá a máa ń kára tá a fọ́ tá a máa jẹ́ tá a jọba dá bá dá a mú dá bá dá a sẹ̀rí bá ṣe ìyàwó. ẹ má dá pọ̀ mọ́ra òun ah. náà ló ṣe ó sọ pé àlùkùránì ni. Eh. Eh, eh, ó dà àwa kò mọ̀ pé èsì ìyàwó ni ṣèrìṣe àríyáyàwó wa. kí mo lè ṣe fún yín. n tà tiẹ̀ torí ẹ̀wọ́ dání ni pé àbí wàá gbà kéwú. ẹ gbà kéwú. àbí wàá kọ kéwú. ẹ kọ kéwú. báwa. Allahu Akbar ah, ọlọ́mọ tóbi o bàbá ẹ dúpẹ́ o. àwa náà wá ní bá a ṣe wà á fẹ́ gba fọ́ọ̀mù ni ká gba fọ́ọ̀mù ká sì ra mínírà wa kára ọtí àti àwọn nǹkan tí ó bá necessary. gbogbo tó bá máa ná wa bí owó bí kírẹ́tì mírasì bí family bisikíìtì bí pásítọ̀tù kẹ́ẹ̀jẹ̀ ká mọ̀. aláàbà ọ̀pẹ ló lóun ọba fún alálùkùránì àìfowó wàlùkùránì ọ̀dùnrà rẹ̀ lè ju pàjùṣe kalẹ̀ pàápàá mo bá yọ o ẹ̀yin ọmọ mùsùlùmí tẹ́ wọnú ìsìláàmù wa nígbẹ́ ní ẹ̀sìn tí wọ́n bí sínú ẹ̀ lẹ́tún wà lẹ́tún wà sọ pé ẹ fẹ́ kéwù oríire ńlá ni o. Allahu Akbar ṣùgbọ́n báyìí ní ìsìn ẹ fọkàn yín balẹ̀ àgbowó mm-hmm. ọ̀rẹ́ ọlọ́run làwọn ń jẹ gbogbo àwọn tá a já àfa àtà máa ń ké àfa àpólísìírísì àwọn àfa àti ìjẹjẹ alábí wà àfa àti nǹkan máa ń ké wà ẹ gbádùn ọ̀rọ̀ mi today me every Thursday ẹ kàn mọ mú fifty naira wá owó àdúrà lélẹ́yìn ẹ sì kọ́ kéwòn ẹ mọ̀ ẹ bá ti á mọ Kùránì àbàtì ìlú mọ̀ fún yín ẹ̀yin náà dáa fáànù. ẹ dákun ẹ má bínú ṣé ẹ tó bá ti di ọjọ́ Thursday láàmú fún yín ní fifty fifty naira owó fifty fifty náà tẹ́fẹ́ wọn gbà lọ́dọ̀ tọ́sí ẹ dákun kí ni a fẹ́ fọwọ́ sí. owó àdúrà ni ta la fẹ́ kó alo owó àdúrà ah, owó àdúrà alo owó àdúrà owó àdúrà ni owó àdúrà ni dẹ́nu. a lè sọ bí oṣù mẹ́fà lè ra wọn lẹ̀. lásìkò kalẹ̀. ibi tó lóko bá pa èrè ni adetọ jimọ jimọ kutuba a ti bẹ̀rẹ̀ lé kí o lọ látẹ la fa wọlé kò ní da wọn ní wọn bí a fa wà jẹun ní kí o lọ. ko ne ntino ko ẹ fún yín ẹ̀yin àbá ẹ ẹ ma ah, wọlé bọ̀. àǹtí mi ẹ dáhùn ah, ẹ dáhùn jàre o ti pàgbọ́ tó bá wa já wa lẹ̀ báyìí. ó dẹ̀ ní sùúrù ó bá ti di ọ̀rọ̀ àtẹnujẹ báyìí ara ẹ máa gbọ̀n ni. Ah, ah, báwo ni ìyá wa ìyá ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ yàrá àfáà ni wọ́n ní kí n gbé ọ̀tún ìfún wà máa tó báwo ni mo ṣe máa lò báyìí. ìyá wọ́n ní kí n sọ fún yín pé ọ̀tún yìí wọ́n ní kẹ́ ẹ lò ó bọ́tù wá wọ́n mi ni wọ́n tẹ́ ẹ bá ti múnú ẹ díẹ̀ láàárọ̀ tẹ́ ẹ mú lálẹ́. wọ́n ní kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ súnmọ́ àwọn bàbá wa <laughs> wọ́n ní tẹ́ ẹ bá ti wá súnmọ́ wàláì ayọ̀lẹ́ bá mo ti gbọ́ ẹni tí ìlú àfà ẹ jẹ́ kí n sáré wọlé kí n bá yín wà kọ́kọ́. ìyá wa ẹ má ṣe yọnu ìyá wa ẹ má ṣe yọnu ìyá wa ẹ má ṣe yọnu ọ̀rọ̀ àyàdó wa náà nọ́ọ̀sẹ̀ kò nọ́ọ̀sẹ̀. àfà ẹ jẹ́ kán ṣe yọnu ah, ẹ jẹ́ ṣe yọnu. Ah, wàláì ìyá ibi tí ń lọ kò jìnnà kódà gan kò ní ìkí ń gọ̀kadà. afa ẹ wo ẹ bá mi manage ilé. Ah, ah, ìyá wa ilé pọ̀ ìyá wa. òun kẹ bá mi kí àfa o kẹ ni wọ́n ṣe gan. ìyá wa wàláì mo fi ń dá yín lójú ṣé gbogbo iṣẹ́ tá a fa àgbà tó bá ti ṣe àtẹ̀mí àfa kazeemu àlùbáríkà súnmọ́ bẹ̀ láàyè ọlọ́run ló dáwọ́lé yóò bá yín láàmú. ẹ ṣe gan ẹ bá mi kí wọn ẹni rẹ̀ láíláí òkè òkè òkè òkè lẹ́mú gbé òkè òkè lẹ́lẹ́ wọn máa agbára ọlọ́run agbára wọn tó nílé ayé. kí ló ń ṣe rẹ̀ ṣé o sì ọ̀run ọ̀gá mi kò sí wàhálà ó ti dé ṣọ́ọ̀bù wa níbi táwọn yẹn pọ̀ sáadẹ́ mú mi lọ ti lọ síbẹ̀ o dẹ̀ ti wo gbogbo iṣẹ́ káfíńtà tàbí ẹ̀ṣẹ̀ níbẹ̀ pátápátá mo ti wo gbogbo ẹ̀ mo ti wo mo ti wo iye owó tọ́mọ náà wa mílíọ̀nù márùn-ún la máa. five million naira. five five mílíọ̀nù márùn-ún. five million naira. ṣòro nígbàgbọ́ pé owó yẹn á tó. ọ̀gá mi tí n bá mú mílíọ̀nù márùn-ún débẹ̀ tí n bá ṣe tán ẹ̀yin náà ẹ̀ ní lọ nímọ̀ mẹ́lẹ́ máa gbé. sẹ́ndì àkáǹtì nọ́mbà ẹ̀ sí mi máa ṣe instant transfer fún mi. àkáǹtì àkáǹtì kí wọ́n kó bẹ́ẹ̀. báńkì wo ló ń lò. báńkì <laughs> àwọn ewúrẹ́ báńkì tẹ bá ẹ fún mi lówó àpéjẹ́wò tí bá kówó síbẹ̀ o lè ní gbowó lọ́wọ́ mi. kò dáa kò sí bí wọ́n tó bá ti di láàárọ̀ ọ̀la máa bọ̀ wá gba ten million naira lọ́wọ́ mi. mẹ́wàá mẹ́wàá ni méní méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́wàá mílíọ̀nù mẹ́wàá. <laughs> Ah! mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o ah! Jímọ̀ <laughs> ah, mílíọ̀nù mẹ́wàá ọ̀gá mi ẹ̀rà mi kí ni mò ń wú sí ẹ̀yà ìwúlò lágbo ara tẹ́lẹ̀ ẹ̀rà mi tẹ́ pátápátá ìwọ̀n ṣiṣẹ́ fún yín bì bó o bá tún wá ṣe dáadáa tó o ṣiṣẹ́ ìtìkùn ìdùn béèrè tó bá fẹ́ lọ́wọ́. ìyá Kàsálí òbí mi gbé ẹ̀yìn náà kẹ fún ìyá Kàsálí lóyún ọ̀gá mi kó bí mi sọ́dọ̀ yìí àṣírí àwọn ọ̀gá mi. bá ṣe wà yìí wá dáa bá ti ẹ̀ lówó dání. anífọ̀kànbalẹ̀ irú alẹ́ ìdíkà máa rí. Hmm. ẹ máa lówó lọ́wọ́ alókọrin yẹn náà. máa gbé ẹ̀wọ̀ studio láìpẹ́ àyà mi àwọn hmm. àgbà bọ̀ wọ́n pé alẹ́ ọjọ́ tí inú olólùfẹ́ méjì bá dùn síra wọn àwọn màláìka kan máa ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn rí sọ wọn rí sọ wọ́n bá bára wọn sọ̀rọ̀ wọ́n á gbọ́ wọ́n bá sọ̀rọ̀ ọmọ lálùbáríkà ló máa jáde. <laughs> ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ kan mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ní gbogbo bó ṣe ń ṣe yìí tó kó wo nìkan ló ń dágbé gbogbo rẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ a máa pọn mi a máa sanwó ọṣẹ o máa lọ romi lẹ́nu ẹ̀rọ o máa kówó lẹ̀ nínú hmm. kò dùn sí i hmm. wàá gbọ́ o lè máa jèrè yẹ ẹlòmí ò ní jèrè rẹ lágbára àwọn òní ilẹ̀ bínú mi ṣe ń dùn láti sálẹ̀ kún mi báyìí ọkọ ní dúró ìṣẹ́jú nítorí jẹ bó bá dé àjọ máa jọrọ rẹ wà wọn ní dúró ìṣẹ́jú fún ẹ o kò ṣọkú ìgbà yìí mo rí gbogbo rẹ papọ̀ pé bí àṣírí káàkiri nínú àdúgbò ibùn sí ojú ń tì mí làbáníkálẹ̀ kọ́ kéwú èmi àti Jímọ̀ ọ̀hún lọ́dọ̀ àfọ àgbà kéwú lérè àti sọ gbogbo owó tán ń wá kù yìí pé wọn lọ́jọ́ jímọ̀ bàbá ti wá jímọ̀ bá ti kírun jímọ̀ tán wọn kọ fún abẹ́tù sókè pé ọmọ ìmọ̀ àbẹ̀rẹ̀ kí wọn lọ́jọ́ yìí. ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ilé tẹ ti sọ̀rọ̀ látàárọ̀ ó ń wọ̀ mí létí ṣé wọ́n lè tẹ sọ̀kan yìí ní ìfaramọ̀ ìfaramọ̀ péré ní ìfaramọ̀ ó léṣe ló mọ̀ fàgbàlagbàra kọ́kẹ́ àwọn ọmọ píníṣẹ́ píníṣẹ́ píníṣẹ́ píníṣẹ́ ló lọ́ọ́ kọ́kẹ́ láyé láyé mi ìfaramọ̀ mi ìfaramọ̀. wọ́n ṣe bá a wọ́n ṣe bá ẹ̀dá gbọ́ sórí bí ọba bímọ ládùúgbò bàbá kéwú tán tá a parí kéwú wà tán tá a ṣe wà lè tá a gba gbogbo rẹ̀ tán ládùúgbò ìbò ṣùgbọ́n yìí bí ọba bímọ ládùúgbò yìí ara máa sọmọ lórúkọ ìṣèlú máa bá a kún rẹ̀ a kò ní mú owó lọ́dọ̀ àfọ àgbà mọ́ àwọn ọ̀dọ̀ máa kún àmì méjèèjì bí ọba kọ́lé ńlá tó fẹ́ sọ kúránì èmi àti ọ̀rẹ́ mi wà àlàmà kún wẹ̀ tó wá jẹ wàá wò ó kó àgbàlù náwó jù bá bàbá kú òwúrẹ̀ òkè báyọ̀ pé wọ́n kì í náwó òkú àgbà. pé ju gbogbo ẹ lọ àwọn tọrọkọ́bọ̀ tẹ máa ń fún mi tí mo fi ń rata repo ra yọ̀ ra gbogbo ẹ̀ tá tẹ fi ń mánéèjì táṣìírí wo fi tún bá wọn dá síta tá fi ń jẹun ṣé kò wá ní di lọ́wọ́ kò ní di lọ́wọ́ gan tó ń kan mí lóminú nìyẹn o ṣé kò ní di lọ́wọ́. sórí ah! ohun tó sọ yìí tó ní àwa kò fi kékeré lọ́kọ́ yìí pé àgbára la fẹ́ lọ lò ó ń ṣẹlẹ̀ o bó bá dé mọ́ríkà sàlámù lágége wà lọ́wọ́ tó ṣe gbọ̀lọ̀ṣọ̀ gbọ̀lọ̀ṣọ̀ gbọ̀lọ̀ṣọ̀ yìí ọ̀n lọ gba kéwù nìyẹn a lè fagbá ké àfagbà sóríire wa tí o gbọ́ fọkànbalẹ̀ tí o wá gbọ́ tó ní ẹ ẹ ohun tó ń sìn mú ilé o tí o máa di lọ́wọ́ èlè di lọ́wọ́ àìṣe bọ̀ sáyé ni hmm. a máa bẹ̀rẹ̀ sí ni máa gbádùn ni ṣé o tẹ wà rí ìdùn ìdùn rẹ̀ olórúkú ọmọ láńlọ́dù àti olóògùn ah, ilé. bẹ́ẹ̀ni ìtìjú ẹ̀gbọ́n jẹrin ládùúgbò ló fi mí ṣẹ̀sìn ṣẹ̀sìn o ṣẹ̀sìn. àdúrà ni wọn máa gbà fún mi. mo gbà. kí n mọ kéwù yìí bí n bá ti mọ̀ tán àbọ̀sáyé hmm. ọba ní alif alif bá bá kí n má tẹ̀lé wọn. ẹ bá mọ sí bí ọmọ kéékèèké. gbé kó lọkàn gbé kó lọkàn gbé àṣọ. èlò ọ̀fà àfà ah, kazeem ti gbé wá fún mi sáà. Ah, wọ́n ti sọ bí mo ṣe máa lò fún mi mo máa lò ó àmì o àmì àmì àmì àmì àmì àmọ́ àfa ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí o ọ̀rọ̀ àwọn ẹbí ọkọ mi náà ni wàhálà yìí ni lójoojúmọ́ lóyún lóyún bí ẹni pé èmi gan mi ò wish láti lóyún. àmì o ọlọ́run á jẹ́ kó ṣiṣẹ́ o hmm. àfà tó bá lè ṣiṣẹ́ ẹ máa mọ̀ pé ẹ ṣiṣẹ́ fẹ́yàn kan tó ń jẹ́ Susan máa wálé wá dúpẹ́ o máa dúpẹ́ o àfà àmì o àmì àmì àmì àmì ẹ ṣe gan sà máa tún máa pè yín all right.

Afa, Afa. ṣé kéwùlù kí ni àbó ń jẹun ẹ̀ ń kí náà ẹ̀ ọjọ́ àdàbàwọ̀n gbogbo yín pátá ẹ wà máa tọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yọ kọ̀ọ̀kan ọ̀yà bisimilà látọ̀dọ̀ ẹ̀. ìwọ mò ń bá ìwọ mò ń bá ẹ bisimilà bisimilà bisimilà ah, ṣé bisimilà yìí ló wà ní kéwù. ẹ̀wọ̀n náà ni bisimilà náà là á kà á irú kankan náà kọ́lá ìmẹ́jì. wọ́n ni alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim àmì sí kí ni wọ́n ka kí n bí òwí kan kà ó wá di bí àmì ó ṣe àmì ṣe àmì lọ kí ládàá o. olódò òsì wàá máa sá wàá máa sá ẹ mo mo mo sá sílé kò tí gbẹ. ìwọ sáfìlà kò tí gbẹ mo ti mọ̀ kó o ní kéwú kéè agídí ló fi kéè agídí ọ̀hún gan ló sì fi ké jẹ́jẹ́ ẹ̀yà tẹ́lẹ̀ fún mi. Ah, mo mọ màtíríà wọlé. tẹ́lẹ̀ marriage man ni eh, marriage eh, eh, man. ọ̀rẹ́ mi ṣáyé ṣe é nàbí wọ́n ló ń ṣayé tó kọ jókòó síbẹ̀ tó kọ ó ṣàkọ jókòó lásán kọ rẹpẹtẹ ayé ọkọ̀ dọ́ọ̀lù ayé síbí báyìí ó dé mi lójú lọ́pọ̀ kò ń ṣojú lásán lọ́wọ́ yẹn fi fẹ́ ọ̀rẹ́ mi kò ń ṣojú lásán ló fi fẹ́ o ìwọ tẹ́ pípẹ́ àtàwà ní sùkúl báyìí mo mọ bó ṣe ń ṣe mo mọ bó ṣe ń ṣègbésí ayé ẹ̀ láàrin gbogbo apárápátá báyìí wọ́n nìkan nìyá aláìyá wọ́n nìkan ló ń dá gbé ìwọ tó kún dáadáa tẹ́ pé kó tó débi tó ń lọ bá ọkùnrin mẹ́ta mẹ́rin báyìí ó ti bì yẹn ó wá rí báyìí ó wá rí báyìí ọ̀rẹ́ mi wá òdú wò òdú ṣe kankan ọ̀rẹ́ mi omi ọ̀rá bó ṣe ń yọ lọ́rùn ẹ̀ ọ̀rẹ́ mi kí ló ń ṣe ẹ́ tó ń ṣe báyìí nà. ẹ ọ̀rẹ́ mi ṣé ó dẹ̀ da báyìí ṣàbóyé ṣe rẹ̀ yìí ókè o. mi ò tẹ expect pé tí gbogbo yẹn bá tẹ sọ ọ̀rọ̀ báyìí ó lè tọ́ sí wọ̀ọ́gọ́ fún ara rẹ̀ ṣé àforítì kan ni gbogbo nǹkan ni. ẹ jọ ọkọ ilé abẹ́rẹ́. Ah, wọ́n jáde. èmi náà ti mọ̀ pé ọkọ ẹ máa jáde wo ṣèbó ti mọ̀ pé à ń bọ̀ wá báwọn lélẹ́ ni. ó ti mọ̀. torí ẹ̀rí sá jáde jẹ́ kọ́kọ́ sọ kọ́kọ́ fún ẹ sórí kíkún òjò òun ni àpẹẹrẹ fájitì o kíkùn tójò ń kùn lọ́rùn nítorí afọ́jú ni kó lè mọ̀ pé kutuku ẹ máa bẹ́ hmm. àti pé kí adití kó lè gbọ́rọ̀ la ṣe ń sọ lójú ọmọ ẹ̀ tó fẹ́ gbọ́ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ owó ni o ọkọ ẹ jẹ mí lówó owó èlé dẹ̀ ni ọkọ ẹ nìkọ́kọ́ tún méèyàn wà àwọn méjì ó jẹ mí ní owó gidi ọ̀dẹ̀ tí ìsanwó yẹn torí ẹ̀ ló yẹ sá kiri jẹ́ ń sọ fún ẹ bá ń sọ fún ṣé o máa gbọ́ dáadáa ṣé o ń gbọ́ àwọn tí mo wí sọ fún pé mo fún ní ọ̀sẹ̀ méjì péré ọ̀sẹ̀ mélòó ọ̀sẹ̀ méjì péré mo fún tí o bá ti wá sanwó mi anything ló lè ṣẹlẹ̀. ìyẹn ní kọ́kọ́ kò tẹ́ sọ̀rọ̀ anything tọ́kọ̀ ò bá ti mú wa wá ìwọ náà ojú ẹ̀ kékeré àbí ẹ̀ tọkọ bá ti sanwó àárín ilé ìdílé. ó jẹ ẹja sórí bí ẹja bá sọ lódò o ní ìlú tó tó ìwọ náà o tó di owó ọ̀hún. o ti gbọ́. bóun ìjẹ má jíṣẹ́. tí bá padà wá bí tí bá rọ́pò àbómọ́wó wá ìwọ ni màá fi di. ó tán àkọ́kọ́lẹ̀ fáńṣẹ́. àwọn òṣùwẹ̀ lọ́bẹ̀ láì nínú iṣẹ́ ìtọ́ni ọ̀rẹ́ bisimilayi ramani ọ̀rẹ́ bisimilayi ramani ọ̀rẹ́. Alef, alef, ba ba ta ta ta ta ta ta ta ta sa sa jim jim yaka Alef bá a. ṣé bẹ́ẹ̀ mi ṣe ka tèmi fún ẹ ṣé bẹ́ẹ̀ mi ṣe ka tèmi. ó ti kó lọ́pọ̀lọ́ mi wá ó ti kó lọ́pọ̀lọ́ mi wá. ṣé bẹ́ẹ̀ mi ṣe ka tèmi fún ẹ. ó lé. ló ti lè ó mọ̀ kékeré lé. èmi. tẹ̀ tó náà ṣe sùúrù ẹ ìkejì ẹ̀ ń kọ́ kí lè tí wàá ṣe lè kí o. ọmọ kí ni màá ní yòó lé pé ò máa bá mi. káyọ̀ ní bí mo ah èmi sì mọ̀ dé wọ́n bẹ̀rẹ̀ náà gbé gbòòrò rí. o ti gbẹ mọ ali. máa sunkún kéwù máa sunkún kéwù máa sunkún kéwù kàálì. salamu aleykum. Ah, wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ jẹ́ ẹ kò ṣe mọ́ ẹ wò káfàbàdé ẹ bá a sọ fún wọn pé àti lọ sọjà èmi àtẹlẹ àfihàn àkùnrin ṣe ti gbọ́. ẹ ajá ẹ dákun má bínú. Eh, tí n bá gbọ́ yé yé dára ẹlẹ́yìn lọ sọ́jà eh, ẹ dákun kíní ti bí tẹ́ má bá mi rọ̀bì ẹ dákun bá ara bọ̀. àfa kàzí bẹ́ẹ̀ tí í rí àtìgbẹ̀dẹ́ kàwá ti sọ wọn. ẹ sàlámà lẹ́kọ̀ọ́ kẹ́ bá dọ̀ ra nǹkan bọ̀. dákẹ́ jọ dákẹ́. alẹ́. yìnbọn yìnbọn. ó wèrè wá gbà lọ tí gbà tó bá ti ń jẹ́ jímọ̀ báyìí náà tẹ́lẹ̀ bí ìwà burúkú ìwà jákujàku ìwà fọ́ọ̀wá náà ìná ọmọ jímọ̀ ó fà kalẹ̀ ṣé torí pé ó jẹ́ kámẹ́tà ni ò gbogbo kan àbúrò yìí ò lè lọ. Ah, kẹ́ni ta ni ah, Kasali. ọjọ́ àkó. rẹ̀ ló ń pè kí ló ṣẹlẹ̀ kí n mọ̀ ní sùúrù má máa ṣe bẹ́ẹ̀ akíndóde yóò wá báyìí má máa bínú púpọ̀ ọ̀rọ̀ tá a kàn sọ jẹ́ kẹ́nà èmi lé bíbá iná ilé náà láti sọ̀rọ̀ tí mo fi bínú lọ ẹ wá wá sọ́ọ̀bù wọ ẹ̀yin méjèèjì ẹ mọ̀ dàmí dàbù káàtà mi. ẹ ẹ ẹ tọ́jú báwo yóò làbùrọ̀ lómi mi ṣe ṣé ẹ ìwọ kọ́ lọ bùkátà dandan ní kí n máa gbọ́ bùkátà ni oníkàlùkù pẹ̀lú bùkátà tiẹ̀ ni o mú bùkátà dání kí n máa mú bùkátà mi dání tí wọ́n ti lọ́ọ́ débi mọ́ má débi mọ́ má débi mọ́ kọ́kọ́kọ́ dò sílé yín. jimọ ìlẹ o ọjọ́ ńlá. rántí ibi tí a ti bẹ̀rẹ̀ kò rántí ibi tí a bá dé. ẹ wo bi ibi tá a bá dé náà níjọ́ ta túká mi báyìí o ibi tá a sì ti bẹ̀rẹ̀ ibi iṣẹ́ káfíńtà ni o a sì ti bá débi a sì ti túká takati. mo jà túká ṣé ọ̀rọ̀ kékeré tá a fi kàn sọ̀rọ̀ díẹ̀ ló ti èmi ò bínú sí ẹ̀. èmi ò èmi ò kò sí kò sí wàhálà. níwájú wọn ọmọ mú lóòótọ́ mo jù yín lọ bọ̀ jẹ́ nílá ká yìí. báwo ẹ̀wọ́ lórí burúkú mo jù yín lọ tó àmọ́ sọ gbogbo gbàgàn. àbí wẹ́ẹ̀ ṣé ẹ ẹ ọdún yẹn lọ ni wọ́n fi sọ pé wọ́n èèyàn jù yẹn lọ owó ló fi jù yẹn lọ kéèyàn má ma sọ bẹ́ẹ̀ o ṣé ìwọ ọmọ tí ó tó kọrin dọ́ni tó wá sábúlé mi bàtí dọ́tí baálé ṣe kiri tó kọ bàbá gọ́ọ̀dù o èmi náà fẹ́ wá rẹ́ǹjì o Dangote ó lórí méjì ọlọ́run ọ̀run ó lọ sọ wa àkàrà ò bára wọn mọ láti jọ yìí tọ́wọ́ káàkiri ọmọ náà rẹ̀ sì kọ ẹ̀ mo fẹ́ wá rẹ́ǹjì mo fẹ́ wá rẹ́ǹjì ọ̀ wá kẹ̀kẹ́ ọmọ sọ̀rọ̀ ojú oyún sí kíni. Jimoh ilé o. ṣé kájọ ìpa ti yà wẹ̀ dàtí torí ìmúra rẹ̀ yìí ti yàtọ̀ lẹ́yìn abẹ́ ti yáwó yẹn. Ah, ẹ ẹ kí ló dé tẹ́ máa ń wádìí ọláyẹ̀ kiri náà ah, kí n tiẹ̀ ṣé bẹ́ẹ̀ ni mo yáwó ṣé wà lọ́fẹ́ bá ń sọ gbèsè ni tí bá jáwó mo jáwó nù kọ́kọ́ kó kọ́kú rẹ̀ lọ́kọ́ kó sì. Jímọ̀ pabamba ibẹ̀ tó gbé mi wá sórí ẹ̀yin méjèèjì ẹ̀ àlùfáàsì ara yóò àlùfáàsì àyín òkun náà dáadáa o. ẹ̀yin bẹ́ẹ̀ ṣe dàgbà tó ìta tinú funfun lórí ẹ̀ ń lọ ilé kéwu kílẹ̀ lọ́ọ́ ṣe. ọlọsí ní kásálì ọlọsí ní kásálì ìwọ tó ọmọ kankan sọrí ẹ èmi fi àgbà lọlé kéwu Ọbásanjọ́ gbà tán kò lórí bàbá padà sí skul bàbá yìí padà síléèwé kò sí èyàn lè sọ́ọ́rí tí n bá wà lọ́lẹ́ kéwú tí n bá ṣe freedom lè kéwú tán tó bá pè mí kí wọ́n sọ ọmọlúkọ yín gbòó lọ́wọ́ rẹ̀ àti pé èmi ò lọ́lẹ́ kéwú torí pé pé kíní èmi náà fẹ́ máa ṣe wá sí i yín sọ fún ọ pé Buhari ń bẹ ni torí tí n bá bẹ̀rẹ̀ tí mo ní wáyídì. ọwọ́ wèrè ni ìwọ lọ jẹ́ wáyídì ni sí àjọ lọ́lẹ́ kéwú ni àbẹ̀wò nàmú tiẹ̀. torí ìkọ́ tó jẹ́ kí n ṣe náà àwọn àǹfààní wa tó ń wá ilé kí tó ń ṣe wá sí ládùúgbò káàkiri tó ń bá ti bẹ̀rẹ̀ wọ́n ní ìnẹ́kù nẹ́nẹ́ ìnẹ́nẹ́ mi ní àṣírí. Ah, wo sọrí jẹ́ sọ kí ni kan fọ kó kálukú dó sáyà rẹ̀ torí gbà tí bá parí ilé kí tí mo ṣe wòlímọ̀ ẹlẹ́dìẹ̀ ọ̀ ní dúró. àfà àfà àfà. àfà. allah akbar asabila asabila náà láì dáa fún ọ yìí ayé akílódé. ẹ wo àfà ṣẹ́rí kó tó di wípé ẹ kó àwọn àfà mi bí tẹ̀síwájú tẹ́lẹ̀ sí láwọn àfà mi ì mọ ibi tẹ sí ráwọn méjèèjì ṣẹ́sẹ̀ rí àfàsọ́dù yẹn ti ẹ̀yà ó kéde ṣẹ́rà àfàjímọ̀ ni ah, gbogbo ògbà ni gbọ́n máa kọlẹ̀ pé ṣàfẹ́ dáná ṣàfẹ́ fọ kòkò ṣàfẹ́ fọ aṣọ wọ́n fẹ́ lè béèrè bóyá fẹ́ fọ àwọ̀tẹ́lẹ̀ ẹ wọ afa èmi rò fáwọn pípín yẹn wà òkè bí akẹ́tì ọ̀rọ̀ aṣọ fún wọn kókó padà síbi tó ti wá torí àwa òkè tẹ́lẹ̀ because it's not right báwo lẹ́kọ̀ọ́ ṣe máa wá gbálẹ̀kùn mọ́yàn lórí bóyá fẹ́ fọṣọ bóyá fẹ́ kó wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn náà ọlọ́mọ tó lọ́ba ọlọ́mọ ọba tó gbé ilé kí ó kalẹ̀ òun lọ́mọ nítorí torí àwọn ọmọ tí ó lè ní wà láìta láì tí wọ́n fi láàbù mo fi àlùkùrá lè búra tọmọ kan bá lòun burú inú òun le òun lágídí òun ọ̀fẹ́ gbọ́ ọ̀sán àti abí lẹ́nu tí wọ́n bá gbé bí ọ̀rọ̀ ilé kéwù olódùmarè ń gbọ́ yọ̀rọ̀ pàápàá kí wọ́n ti àgbẹ̀ lọ́sọ́dọ̀ ilé kéwù wọn bàbá wa ń lọ ní lágbàájì mo tí wọ́n bá kó sẹ́kẹ̀sẹ̀ sílẹ̀sẹ̀ kí ni jẹ́ kí ni àná yóò dẹ̀ ju kíákíá ni tó ọlọ́run tó ń wé náà má bàa wọn jà má bàa fa wàhálà fún alára wọn padà rò. ẹ má bá wọn jà ẹ má bá wọn sọ kankan tí ó bá bọ̀ pé ṣe é fọ gbà ẹ̀sọ́ fẹ́ fọ ọgbọ́. wọ́n rọ o wọ́n rọ o ẹ ṣáàbẹ̀ mi fà wọ́n létí kẹ bá mi sọ fún wọn wípé à ń wá kọlẹ̀kùn ní yàrá bí àwọn fẹ́ fọṣọ àbí mi fọṣọ àbí mo fẹ́ dáná mi ìdáná yẹn kọ́ má gbé dọ́dọ̀ ti tèmi mọ́. ẹ̀bọ̀ ní ìyá ọ̀yà. olówó sọ̀rọ̀ tó ń wúkọ́. wọ́n yà ọ̀rọ̀ àjòwò ń dá bẹ́ẹ̀ni ní olówó jágbó sára gbẹ́ o. a ní ẹ wá wá lákọ́rí kó rí fún àlòwò àmì àjẹ fámìlì mẹ́ta orin ti lọ orin ti lọ orin ọmọ orin ló kù dáa máa ń winú ó nu o gbogbo ẹ̀yin lálọ́ọ̀dù àdúgbò jáde mi ìwà mi ti nì tẹ́sán mi dẹ́gbẹ́ yín èmi tó yẹ pé ọlọ́run fowó fúláàsì mi lásán ni mò ń jayé tọ́lọ́n bá wá fowó kọlù mi gan àfi kó lu ẹ̀ ọ́ra òkun <laughs> kí n ra òkun pa kọ́kàn rí pé gbogbo ọ̀tí ọba tí wàá máa pa ẹja mẹ́wọ́ wọ́n mọ̀ fáwa lówó báwo ò ní ṣe bí ànífojú yín ja orin ṣùgbọ́n àmọ́ dúpẹ́ nìyí ni mo lówó tó jọjọ́ orí mi lọ sẹ́ẹ̀ ti rí <laughs> owó lọ jọjọ́ orí mi lọ yìí o mo lówó tó fọdún mẹ́wàá jù mí lọ sẹ́yìn gbọ́rú ẹ̀rí orí ọlọ́run ni. èrè o kìí ṣe ẹja tí wọ́n fi wọ̀ mú o ìbọn wọn ipa ak forty seven wọn ipa eléyìí o ẹ ẹ dákun olúwo mélòó lè bọ́ta tí ó fi síbílẹ̀ tí wọ́n mọ̀ fi ọwọ́ mu gàrí ni làwọn fi mú e. ẹ. Hmm. mú fu. olóòsòkò. mú fu. olóòsòkò. mú fu. olóòsòkò kí ni mo gbọ́ tó sọ báyìí nísìn. èmi yìí náà lógo lórí oore tó ṣe fún mi. Ah, ó dẹ̀ pọ̀ ní ọtí lójú ọjọ́ orí rẹ lọ. gàrí tọ̀ mọ̀ yìí ṣé mílí wà ń bẹ̀. mílí mílíkì. wọ́n ti kọ́ fèmí lọ síbítù wọ́n níbi má fẹ́mi mi ogún kí n mọ́ ọmọ mílíkì èmi ò sì ní kọ̀rọ̀ sọ síbítù lẹ́nu. ṣé ẹ ná ṣé ìwọ ọlọ́ra gàrí ìsinú lé ni mo pè lọ́wọ́ rẹ ni. gbọ́wọ́. mú fún ó yẹ kiri. gbọ́wọ́. bá mi dọ́gba. sọ́ọ̀tọ̀ ọmọkọ́ bá lóúnjẹ. bá mi dọ́gba. sọ́ọ̀mọ̀kọ́ bá lóúnjẹ nígbà tó tó mọ̀ pé ba ló ń jẹ. mọ̀ sọ kọ́lé rẹ báyìí mọ̀ sọ kọ́lé rẹ báyìí. ẹja tí wọ́n ń jẹ yìí hmm. àti gàrí tó ọmọ yìí ṣé gàrí pípọ́ ti dénú ilé ìsọmọ. ẹ dákun ẹ gbà mí kí ni ìmọ̀ wá kí n bí ẹni tó ṣe bó jẹ́ ṣe wọlé èmi ò fẹ́ mọ̀ ọmọ pé ẹni ọlápò ló ní ṣòkòtò ẹni ọlẹ́rù lọ́lẹ́rù èmi mọ kọ́lé mi gbogbo tí n bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gàrí ẹ dákun ìwọ gan tó ṣe gàrí sẹ́mi kí n mọ̀ wọ́ ọ̀mù mi bá sì bá gàrí inú ilé mi bá wà mú lọ mi bá wà mú lọ olùkọ́ ẹ̀ sọ́kùtì ìbú. ṣé mo wá níṣẹ́ tí mò ń ṣe níṣẹ́ ò mò ń ṣe. a ò ṣiṣẹ́ ọlọ́run ní jí o ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tó yẹ kó o ṣe èmi ti ṣe gbogbo ẹ̀ lọ́rùn tó ti yọ nísìn mo kàn délé ayé báyìí mo wá mo wá ní owó ni so ibi mi bá sì tú sí ọlá kú kúkú báyìí owó mo ń tú sí ọlá hùn bó o mú bébà lẹ́ báyìí tó kàn kọ́ nǹkan sí tó kọ́ wọ́n kọ́ kọ́kọ́ mi sí kí wọ́n kọ́ sí pé mufutau tabanaku ìwọ̀ jáde ọkọ̀ dínà yọ̀ọ̀nà kọ̀ọ̀nà ẹgbẹ̀rún mẹ́fà ní mú lòdì ìwọ kàn fún báńkì báńkì ó fún ọ lówó. Hmm wọ́n wá di ajé tèmi báyìí nísìn ẹ mú fún yẹn sọ kínní kan fún un sọrí gàrí tó ọmọ yìí tó já lórí ọ̀dọ̀ dénde mo ti gbà láwo rí. dàgbọ́n bó lè jẹ́ síra yín hmm? bó lè jẹ́ síra yín. is a more fence. well play o ti yé mi ọ̀n fẹ́ dé ní àbí. mo fẹ́ dondo. mi ni mo fẹ́ dondo mọ friends mi ni. mọ friends ti ẹ mọ friends mi. mọ friends ti ẹ. my friends. o ti yé mi ọ̀rẹ́ jọ ni wá. o ti yé mi. sórí ọ yẹ kí n bínú ó sì yẹ kí n bara jẹ́ bọ́ọ̀ ní bara jẹ́ torí dénde tó dáa kan nítorí jẹ́ n bara jẹ́ torí rẹ̀ ni pé dénde o ìyá rẹ̀ ọ̀yàn bàámi lálẹ́ ó sì gbá wọn ni gbogbo ore tó kó lọ́bí ore bàámi ńlọ́lọ́n kó de dúró bá wọn. sọ̀rí sọ̀rí sọ̀rí rẹ̀ sì sọ̀rí rẹ̀ sì tí mo gbé wọlé o hmm ilé tí mo gbé wọlé o hmm. ọ̀dọ̀ Kazeem Goroso mo ti gbé wọlé. ọ̀dọ̀ Kazeem Goroso èyí wà ní jẹrẹsì. ìyá náà gbà òun ló ní tọ́wárí gàrí ọ̀wá ni mo mọ. ṣùgbọ́n bàbá wí tán. ṣùgbọ́n ìṣeré oúnjẹ o. tàbá tán ìṣeré tán ọ ni mò ń yálè ọ ni ẹsẹ̀ mi ń ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ ọ ni mo tọ́ péǹtì bí kinní mo ní kọ́ ọmọ jẹjẹ àwọn ọmọ ìlú ni ọ ni wọ́n ṣépè fún ọ ni ayé. Fúnbà! Ah! Ah! Ah! Fúnbà! Bébà bébà bébà bébà bébà ẹja Ibo ló dà? ó béèrè pé ibi sí mò ń lọ ìgbà tó rí tẹ̀síbù lọ́wọ́ mi pẹ̀lú kúránì èmi lọ́ọ́ gba kéwú nìyẹn ó dáná ọ̀rọ̀ àjọsọ wọn kọ. níta sọpọ èwo nínú wọn. tó ń jẹ. Ah. Hmm, ó dáa ẹ bá ṣe ń ṣe náà lè ṣe máa bá mi ṣe. kí n tún mú gàrí hmm. tí mo ṣe mú lálẹ́ àná kí n tún mú lẹ́nu ah, kò ṣeéṣe. Ah. ẹ ó sì máa padà jọrọ bí wọn máa gbádùn ilé ayé akọjọ ìyá. gbádùn wo tí bá ti kú tí bá ti wọnú sáré ní máa jọrọ. ojú ayé ẹ ni o. rárá. báyọ̀ lóòótọ́ àdúgbò sódì bí náà ṣe ń ṣe tí mo lọ gbà kéwù ó eh. lọ bá tí bá gbàṣà dàtọ̀ lẹ́sẹ̀ yìí tí mo di èèyàn gidi kò ah. máa gbádùn mi jù oh. wàá wòran ṣó ládùúgbò yìí má ra ogbó ládùúgbò yìí ọmọ àgbéyèsí ah. gbogbo rẹ ah. ẹ jẹ́ kí n lọ kí n bọ̀. Eh, eh, mo fẹ́ kó ta ẹni ẹni lọ bá mi bẹ ṣe ni. ẹ eh, má fẹ́ di mi fara yìí. tó o bá ti fún mi lóhun oúnjẹ ò lọ́sẹ̀ níbi ẹ̀. má fẹ́ di mi fara yìí bó. ìdí ẹ̀ ìdí ẹ̀ dà ìdí ẹ̀ ti fẹ̀sà láyé tẹ́lẹ̀ ṣọ́ mọ́ ni. ẹ wá wá gbọ́ wá gbọ́ déédéé sọ̀rọ̀ pé nù pẹ̀lú ọlọ́run ah. aya gidi kì í gbọ́kọ̀ báyìí. ọkọ ṣọkọ ni wọ̀nyí ṣọkọ ni wọ̀nyí ọkọ tí ò rówó oúnjẹ fi sílẹ̀ nílé. agbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tún ní àṣírí ọlọ́kùnrin. àṣírí ẹ̀ ti tú tẹ́lẹ̀ ó ti tú olórí. Ah. Ah. ṣé o máa ń gbọ́dọ̀ lẹ́hùn wọlé ni o máa gbọ́dọ̀ lẹ́hùn wọlé eléyìí olóṣì. Assalamu alaikum. Ah, wa alaikum salam. Ẹgbẹ́ ìka wọn arábìnrin ayé bọ̀ ń gbà. Ìgànà ah, ah, ẹ̀yìn mọ̀ ni ẹ mọ̀ àwọn ìyàwó tó jẹ́ pé àwọn rẹ́dí láti jẹ́ kí ìyọkọ̀ lọ́ta fún wọn kan jà. Ẹ jọ̀ọ́ níbi tẹ́mi àtẹ́lẹ́ àkejì wa àwọn ìyàwó yín ilé àwa dùn ọkọ ló ń lọ. ẹ jẹ́ kíyàwó lọ tá. ó dá ẹ ṣeun o ẹ ṣe o. I love my baby, love him from mouth. I love my baby, no be for. Ah. <laughs> Ẹni tá a wà lọ́nà là ń pè. Ẹ kọ́ ra gé o. Ṣọ́ mú dẹ́ẹ̀dẹ́. Kí ló mú? Ẹ wo ẹ máa ń gbowó mi. Ṣáà lè ti máa ń gbowó mi ní ìmọ̀ àgbà. Sátọ̀ ṣe. Ẹ wo ẹ bá ọ̀tà jọ, ẹ bá ọ̀tà, ẹ bá ọ̀tà, ẹ bá ọ̀tà ṣẹ́yìn náà. Ah, ẹ wo mi ogún bàtà lẹ́sẹ̀ mi. níṣẹ́ ní bọ́ bàtà lẹ́sẹ̀. ṣé tó ní ìdòdò tó ń ta káàkiri bẹ́ẹ̀ lọ́ọ́ ta ìdòdò bàtà one fifty tó àti kó bí yàrá ìjábẹ̀ tó jẹ́ ti sanwó dáadáa fún mi. Jimoh èmi wà má bọ̀. èmi sọ́ọ̀lì wà o. <laughs> ó tọ́ ìbáwí owó dé owó dé owó dé ọjọ́ ńlá ọjọ́ ńlá ọ̀bìnrin sórí tá à ń torí ẹ̀ káàkiri tá à ń lọ gba kéwú lọ́sàn-án gan tá à ń lọ àríwá tá à ń lọ gúúsù ó ti bọ́ sí. ìyàwó ẹ bímọ ni. ìyàwó mi kò bímọ. kí wọ́n á ní. wò bí. ah níbo lọ ti fi pátá. sórí bó ṣe wò yìí pátá ajá wa o òun ni sórí kíde. a sálíù mo mọ ṣé ṣe pátá ìyàwó ẹ lọ kó wáyé. ìdíyàwó mi kò tóbi tó báyìí ajá wa. <laughs> kó o máa wò báyìí ó fọ̀ lọ́wọ́ báyìí wọ́n á bílẹ̀ hmm. ń gbó sẹ́gbẹ̀ kan ah. ó sì kọ́ni báyìí mo ra bútú ẹ̀ ìyàwó kò tó yìí. olùtọ́ ah, ah, ni bàtà ajé àrè hmm. ọ̀rọ̀ ló wáyé nǹkan oṣù tán níbi ṣe lòún rùn yìí. ìrọ̀ hmm, ń ẹ̀ṣẹ̀ rà wà. tuntun eh, bàtà tuntun náà tó ń fọ̀ ajé eh, ó ti fi ṣe nǹkan oṣù dànùdànù dákun kí ni ká ṣe ní ìsìn. o tún máa béèrè béèrè òun tá a torí ẹ̀ káàkiri ọbẹ̀ ti sọ kábàámi sọ́dọ̀. a gbọ́dọ̀ pẹ mọ. ọ̀dà wo. owó dé. ẹ wá wá wá wá wá. ibi tó tún lọ. ṣé kò sí nǹkan kan tí mo fẹ́. ẹ dákun ọ̀nà bọ́lá gbà ṣé báyìí ni àrí báyìí. ìyá nà síwájú ọ̀dà wo yẹ mi yá kí ni ìfilẹ̀. káwọn èèyàn mọ̀ yọ ni. pátẹ́lẹ́ à. ẹ bàbá ẹ kí wàá kórìíre ẹ owó ti dé <laughs> owó tẹ̀ ní ká má káàkiri ọwọ́ ti bà á. a ti rí i ṣé pọ́wọ́ yín ti gbà. Ah, a ti rí i. okùn tẹ́ ẹ dẹ́lẹ̀ tí mo mẹ́rin. Ah, ó ti mú mu báyìí pẹ́kẹ́. èmi ti mọ̀ wípé yóò jà sọpẹ́ yóò jà sáyọ̀ náà ẹ torí tí bá ti ń gbòògùn lójú ẹ̀ èèyàn gbọ́dọ̀ rà ní ìgbẹ́. eléyìí nìkan oògùn tiẹ̀ nìkan kọ́ ló bá eléyìí mẹ́gbẹ́ mi. adúlọ́lé kéwú torí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tọrọ àwa lọ́lé kéwú. pátá òun wá pátá ilé ajá méjì ẹgbàá lọ́wọ́ ẹ̀. àwòtẹ́lẹ̀ ọ̀hún rè. àwọn wa ni àwọn wa. ṣó sì dá yín lójú wípé tá a jìyà. tẹ́lẹ̀ tó bá gbọ́rùn ẹ̀ máa gbọ́rùn. ajá nílẹ̀. ṣé pé àwòtẹ́lẹ̀ àjìyà. Ah, ah. ó fọ̀ lọ́wọ́ báyìí lóore mo rí. láàrí hmm. òun láàrí. Eh. pẹ̀lú tómitómi báyìí lóore mo kó tómitómi bàlà bolo. ọjà kò burú kọ́mọ́ dàbí ẹni pé ìwí fún yín tẹ́lẹ̀ awí fún ni kó tó dání àgbàjàkadì ṣé ẹ gbọ́ mi báyìí ní ìsìn tó bá jẹ́ wípé lóòótọ́ àti gbódòdó àjẹpẹ́ lówó ṣùgbọ́n tí èèbá ṣe àwọ̀tẹ́lẹ̀ àjìyà ẹ mọ̀ jẹ́ ntàn yìí èṣù òṣè ń jẹ́ àjìyà o hmm? bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wulẹ̀ kọ́ wa ṣé pé tiẹ̀ ni. àwọn ní àyọ̀ ọ̀hún ni. ọ̀yá láti wákàtí tíjọ́ mẹ́ta òní ó fi pé ẹ bẹ̀rẹ̀ sí ní dáràn ọ̀rọ̀ tó bá wù yín kẹ́ ẹ mọ̀ ọ́ dá hmm. gbogbo àwọn tẹ́ ẹ bá ti wá dáràn sọ́dọ̀ wọn ẹ mọ̀ wí fún wọn pé níjọ́ mẹ́ta òní ó ẹ padà wá tún bẹ̀ ṣe tó owó tí wọ́n bá yìí. àbọ̀dọ́lá tí ẹ bẹ̀ sí wa tí owó bá wa dé tán àwa gan mú àwọn Julius Berger wa káwa wo ibi káwa wo bí akọni mi fúnfa ẹ tún sọdún fáyín tẹ káwọn ará dẹkùn ẹ máa tó ti gbogbo ẹ ó lọ. ẹ wòlé làwọn ìyá mi lórí. ẹ jẹ́ kó máa dénú èsì. ẹ lè wòlé àwọn ìyá mi gbogbo ń tẹ́ ẹ bá ṣe ẹ ṣe sókèrè lọ́wọ́ ṣe é ti gbọ́. báwọn bá òun ó sì tún gbé ọmọ àṣeyèrè èmi ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ báyìí ẹ ẹ mọ̀ yàrá yín o títí dọ́jọ́ mẹ́ta ó fi pé torí wọ́n ń gbé bọ̀ ẹrù owó wọ́n gbé wá síwájú yín bí wọ́n bá sì ti gbede tí wọ́n bá níṣẹ́ yìí ni ẹ mọ̀ kọ́ ohun ẹlẹ́yìn ni. àwa ni àwa wa. sẹ́yìn ni àwa ni sẹ́yìn ni àwa wa ẹ̀yìn ni àwa wa. ẹ tọ́ ẹ kó ìdílé ẹ ṣe bàbá ẹ sì gbádùn wa. Gọ̀dùn èmi náà fẹ́ ra rẹ́ǹjì o. Ah, ah, kí ni eh, bàbá Gọ̀dùn èmi náà fẹ́ ra rẹ́ǹjì tó ń sọ ọ́ sí i ah, nǹkan tó yẹ kó lọ sí ni pé eh, tó bá ti bọ́ tàbí báyìí o tá a ti gbowó tán ọ lọ ra rẹ́ǹjì straight. ẹ̀rọ dàbẹ́ sórí bó ṣe ń wò mí mo ti rí rà mí pé mo ti wà ní rẹ́ǹjì tí mò ń gùn rárá. nǹkan tó ti mọ̀ bọ́ tún rà kí ló sọ fún bàbá Gọ̀dùn fún èmi ò tiẹ̀ fẹ́ lu mọ́tò ń tèmi torí ó dọ̀kun nàìjíríà ìgbọ́n ti pọ̀ ọkọ̀ ojú omi ni mo fẹ́ rà. ọ̀dà bí ọ̀bá rẹ̀ ọkọ̀ ojú omi kémi ra rẹ́ǹjì ọjọ́ kan ọkọ̀jú omi ọjọ́ kan rí ìdán ọkọ̀jú omi. ọba fẹ́ fọkọ̀ ojú omi tí ọ̀rà tiẹ̀ lọ́tọ̀ ni ó la bàbá mi fún tèmi. Ah, kí ni wọ́n ṣe ọ̀rọ̀ kẹrẹ wọn. ọ̀dà ẹ Jímọ̀ mo fẹ́ ṣe ga. dáàbò sọ wọ wèrè dáàbò sọ dáàbò dáàbò sí ẹrù lọ́ọ̀tì kọ́ lọ sí ga tẹ̀rẹ̀ ọmọ ọmọ pé wọ́n ń gbowó bọ̀ nígbà tí ọba ọmọ lọ ṣe ga tó dinú tọ́lẹ̀tì tí tọ́ wá gbowó dé ọgbà nu tọ́lẹ̀tì sálọ àbí. ọ̀dà aṣọ ká ká tún dọ lọ sí ga kí ẹ̀yàn tó ń gbówó bọ̀ kí yín tó dé kókó kó mọ́ balùwẹ̀ bàbá balùwẹ̀ yìí. èmi ò lè dá ẹ̀ n kò lè dá ẹ̀. ṣe ṣe etí ẹ̀dín nígbà tí bàbá sọ pé ká mọ̀ yàrá wa o tí wọ́n fi gbówó dé o. ìgbà díẹ̀ náà ló kọ́ ah, àwa ni o àwa ni o àwa ni àwa ni sẹ́ ẹni bá yé a kékeré ló tẹ̀lé ṣé o àwa wa àwa ni sẹ́ àwa àwa àwa ni o àwa ni ẹ̀bà wọlé bọ̀ ẹ̀wọlé òwòdé òwòdé ṣìkìṣìkì máa mì. olórí burúkú. kí ni kí ni kí ni bàtò ah, tẹ́lẹ̀ mi sí. kí ló tẹ́lẹ̀ báyìí mi sí. kí ló wá gbé sọ́ọ́lù. kí ló wá gbé. Ah, mi rí ní ṣọ́ọ̀bù mo ṣe wáyé wá bí ọkọ ti sú. ọsìnrin o ọsìnrin bọ́ sí wa o. ẹ wo ni orí ni. kékeré kékeré ló lè rò sí. sọ́ọ́rí aṣọ tí ọ̀wẹ̀ aṣọ tọ̀ sásọ lọ́wọ́ tọ́ba fi di bíi ọ̀túnla màá ti ní tó five hundred pieces. ẹ̀dá ẹ̀dẹ̀ ti la rẹ́ǹjì yìí màá ti la rẹ́ǹjì. ọjà wò ni. máa ra rẹ́ǹjì. rẹ́ǹjì wo olórí kúkú rẹ. mo máa ra rẹ́ǹjì. don't don't put when you press my pen i i i press your pen. àní mo ti kú rẹ́ǹjì. rẹ́ǹjì wo olórí kúkú rẹ. mo máa ra rẹ́ǹjì. ẹ ẹ jọ jọ lọ bàbá jámu ẹ ẹ ẹ ẹ wa kí kí ni kí ni kí ló ń sọ sẹ́yìn ẹ ẹ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ ah, jọ kọ́nẹ̀ kọ́nẹ̀ tí èèyàn bá wa mọ́tò tọ́wọ́ bá mọ́tò sí ibà tẹ́lẹ̀ tó wà lẹ́yìn from back to the bottom ó yìí jẹ bá ẹ ẹ jọ ta ló jẹ̀bi. mọ́tò inú balọ̀. ẹ ẹ ta ta ló sọ pé ah, ah. ẹ yímọ̀ kí ló dé. ṣé bàbá nọ́ọ̀sán ọ̀sẹ̀ yú yú yú yú kọ́lẹ̀ <laughs> níbo la pààkì ọkọ̀ ojú omi yín sí ẹ má bínú ẹ jẹ́ kí n bá yín bu omi nínú microwave. ẹ má jẹ́wọ́ ibi tí wọ́n bá wà wọ́ má jẹ́wọ́ má jẹ́wọ́ ibi tí wọ́n bá àbá kéwé mọ́sọ̀ wẹ́wẹ́ àbá má jẹ́wọ́ ọlọ́run burúkú ni má jẹ́wọ́ ọlọ́run burúkú ni ọlọ́run burúkú ni ọkùnrin sá àbá kéwé àbá kéwé ikú dé ọkùnrin àwọn ìsìlélá yìí lẹsẹ tọrọ ní ìsìlélá yàrá wọn náà wọn bá wọn ẹyin ọmọ àbá sọọlì àbá jimoh ẹ̀yin méjèèjì gbogbo nǹkan abúlé tẹ́ bá ṣe tí ọba jẹ́ pé ọlọ́run ọba àṣẹ ẹ̀rí bẹ́ẹ̀ lọ́rùn kùránì ẹ máa fẹnu ara yín sọ báyìí. ẹ àyè ìjẹ́wọ́ ìjẹ́wọ́ ìjẹ́wọ́ tọ̀dọ̀ tèmi. gbogbo ajẹ́wọ́ tọ́ èmi náà máa rí tọ̀dọ̀ tèmi náà. ṣé rí nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé ìgbà tí à ń ṣiṣẹ́ ṣe mọ̀ pé iṣẹ́ káfíńtà gbọ́dọ̀ ni àwa ṣe àfa. ìgbà wo ọ̀rẹ́ àtọ̀ nǹkan wà lọ nílé mọ́ oúnjẹ àárọ̀ oúnjẹ àárọ̀ a máa lè ti tọ̀sán a máa lè lọ báyìí yóò máa lè lọ bá wò pé èmi odidi odidi bá lé èmi ẹ wò èmi mo ní ilé ẹ wà wọn kó ṣe sí àyè èmi mo ní bí èèyàn bá fẹ́ sanwó ilé fúlàní owó wà dógún èmi àti ìyàwó mi ń gbà ní ẹ̀kọ́ àti àwọn òkè kí la lè ṣe é làbí wà lọ sí ọ̀dọ̀ ẹ dàpẹ́ ẹ sọ pé kò jáde náà. àjọ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa ó ti wá sí rí ayé wa. iṣẹ́ òrọ̀ nílé ní ṣọ́ọ̀bù mọ́ gbogbo pósítà mọ́tò fáwọn ará àdúgbò ó yà wọ̀ èrò kú ni kò tiẹ̀ yé mi àbáwọn èèyàn kú wọn kú wọn lọ́mọ sọ ayé àwọn òpin táwọn sùn táwọn sùn pákó eh, àti àti kankan sí ìjọ kan tá a tún tá a fi sísè rẹ̀ tó yẹ kó ló gbẹ látàpapọ̀ fún. Hmm. ní àwọn òkè kí la fẹ́ ṣe làwọn lọ́sọ̀dọ̀ ara àwa ni kọ́mọ káńdì hmm. olórí olókùn sẹ́mi nìkan mọ̀ sẹ́. yóò yá mi. jẹ́nu nìkan mọ̀ sẹ́ sórí. àti ọ̀bẹ ìbáyìmọ́ra béèrè àkọsẹ̀ ìjáyé nígbà tí ẹni jọ rí ọgbọ́n rẹ̀ bá ṣe fúnlé ṣe. yóò rí pé ó tó sọ mí sí ẹkọ tí ìgbọ́n kankan o hmm. máa fọbalẹ̀ lẹ́sẹ̀ yìí ìjẹ́ ìdúró jù dúrẹ́ orí ìyàwó mi orí ìgbọ́ ogun ẹ̀kọ́ nídìí ìlú ilé bàbá bá sanwó iná òun wà bàbá bá tó ń jẹ òun wà òun ti dọ́kù ni mo ti dọ́kù ní sínú ilé. àwa ni. báyìí lọ tẹ́ẹ̀dì rè o ọjọ́ kan wà wà òun kò wà léèkéwú èmi wà léèkéwú. jìnnà ah, ah. ah, ẹ̀yin méjèèjì ẹ ṣiṣẹ́ lẹ́sẹ̀ ẹ wò mí mi ní purọ́ fún yín òótọ́ ọ̀rọ̀ gidi ni ṣe rí àwọ̀ tẹ́lẹ̀ tẹ́ mú tẹ̀yìn ń pè ń pátá kì í ṣe táàdì àmì àbúrò mi ni. ẹ wọ ẹ wọ bàbá ẹ wọ ẹ wọ sẹ́rí àbúrò mo sẹ́rí èyí ni ó pé ìjọ kẹta ká má yàrá wa sẹ́rí lé ẹ̀wà rẹ̀ torí ẹ̀wọ̀n tẹ̀lé ọgbọ́n táyàwó mi jáde tó dẹ̀ ní tí ó gbowó wà láti ta yóò wá. àwa ẹ kò tọrọ àwa gbọ́. mo fi àlùkùrá ni mo fi búra njọ́ tí ó kù mí nu sàárè mi mo fi búra kọ́lọ̀ ọwọ́ sàbúrìkì fún mi. ẹ wò mí ní tó ṣe yín yìí yóò máa sọ yín wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. torí pé kò ní tán lára wèrè kọ́mọ payà bá tí wọn bá wá bí yín àbáwọn mọ̀lẹ́bí yín bá ní sẹ́ńjì lọ kí wọ́n gbé lọ sí yàbá pọ́ọ̀tù àbí pé wọ́n gbé láàrò kẹ́ mọ́ bàbọ̀ títì tó bá bọ́ títì yóò le. ìwọ́n wọ́n kúrin bẹ́ẹ̀ ṣe bá kú mi. àgbàdo ṣé mo ló sún mi ní. Jimoh ẹ̀yin méjèèjì níjọ́ tẹ kápátá gangan níjọ́ náà ni òṣùwọ̀n ọ̀la yín kún. ṣé kàn yín ọlọ́run wa mú yín bẹ́ẹ̀ ṣe bá kú lè bá ẹ wò ẹ wò ẹ wò mí lẹ́nu èmi ò ṣe èmi ò ṣe kẹ́kẹ́ kábẹ́ẹ́ lè ṣe bẹ́ẹ̀ tó bá kú lè bá ẹ tán.